السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́wọ́n ba kọlọ́n bí kí ó gba ìjọsìn ẹnìkọ̀ọ̀kan wa sọ̀látù làásìr eléyìí tí a kí kọlọ́n ba kó má ṣe gbà ní ìbáàdà fún ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́n ba kó fi wá ṣe kóńgẹ́ dáadáa eléyìí tí a tún fẹ́ ṣe lénìí nínú sẹ́rìṣù tíra eléyìí tí à ń bábọ̀ ìyẹn ni tíra àdúrósùn mọ̀hímà ní umma ma twenty two Ni asigbata si bẹ̀rẹ̀ sira yi. abẹ ọlọ́run ba kó má ṣe fi ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ya tí ní ọ̀sẹ̀ tó kọjá ti sọ nípa àrùkánu sọ́là ní àwọn ọsẹ méjì kan àrùkánù sọlá àwọn èyí tí a fi ọ̀sẹ̀ méjì sọ sẹ́yìn lọ òun ni ṣùrùtù sọlá a sì sọ fún wa nípa àwọn tó jẹ́ ṣùrùtù sọlá eléyìí tó jẹ́ a aka fún wa bákan náà àwọn tó jẹ́ àrùkánù a aka àwọn yẹn náà fún wa aláwọn lọ bí mọ́kànlá bí so eléyìí tí a tún wá fẹ́ sọ lénìí ok èyí tí a kà lọ jẹ́ fourteen arba'ata ashar ìyẹn àwọn arkanu sọlá eléyìí tí a wá fẹ́ wò léni òun náà ni wàjibátù sọlá wàhíyà samaniya ó sì jẹ́ mẹ́jọ wàjibátù sọlá ó jẹ́ mẹ́jọ nínú tí a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá nípa arkanu sọlá òun náà ni pé àwọn arkanu yìí bí wọ́n ṣe jẹ́ mẹ́rìnlá tí a sọ fún wa yìí tí èèyàn bá ti gbé nǹkan kan jù sílẹ̀ nínú àwọn àrùkánù yìí irú ẹni bẹ́ẹ̀ rákà tí ó ti gbé jù sílẹ̀ yẹn ńkọ́ ó ti bàjẹ́ nìyẹn tó bá jẹ́ pé èèyàn mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ gbogbo orun ẹ ti bàjẹ́ so ló fi jẹ́ pé a kì í kàdìkàdì fi sílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ látara àṣìṣe àbí ìgbàgbé a ní àǹfààní láti mú wá a sì ṣàlàyé fún wa báwo ni a ṣe máa mú wá pàápàá jùlọ ní ṣókí wípé tí a bá fi rúkúnù kan lẹ̀ ìyẹn orígun kan nínú àwọn orígun irun tá a bá fi sílẹ̀ tí a bá sì kí rákà tí a ń kí lọ́wọ́ tá a bá sì kí tán ìyẹn rákà tá a ti ju orígun kan sílẹ̀ nínú àwọn orígun irun ohun tá a máa ṣe náà nípa máa padà síbi orígun yẹn àwa complete yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé a ti kú òǹbí rákà yẹn rákà tí a ti sọ orígun kan nù à gbà pé rákà yẹn ń kọ́ ó ti sọnù fún àpẹẹrẹ ẹni tí ó yẹ kí ó ṣe ìkan nínú àwọn rúkúnù fún àpẹẹrẹ àròkọ kò wá rùkú lórí rákà kan ó wá lọ sí sùjúdù nígbà tó wá wà ń sùjúdù bóyá sùjúdù alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ló wá rántí pé òun òrùkú a sọ fún wa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ a padà dìde a wá ṣe rùkú ọ̀ tó bá ti wá parí rùkú ẹ̀ kí ló máa ṣe jọmọ́ a wá ṣe lọ fún sájídà méjèèjì irú ẹni bẹ́ẹ̀ ó lè paba ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ti bọ́ sí rákà míì ó ti bọ́ sí rákà míì kò ní láǹfààní àti padà síbi rùkú ẹ̀ mọ́ ohun tí irú ẹni náà máa ṣe òun náà ni wípé rákà ilé tó ń kí ń sin yẹn òun la fi dípò eléyìí tí ó kí lọ tó bá jẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kejì ló ti ṣe àṣìṣe yìí rákà ẹlẹ́ẹ̀kẹta tó kí a máa wà nípò rákà ẹlẹ́ẹ̀kejì so àwọn àrùkálù tí a sọ fún wa yìí ní ṣókí àwọn náà ni alikiyamu mahalekudoro tí a bá fẹ́ kírun ká dìde dúró fún ẹni tó bá ní agbára wa takbiratul ihram bákan náà ni ká ṣe allahu akbar eléyìí tá a máa fi ń sọ alikalamu wal harakat wa kullu ma siwa fa'ali sọlá ta ma fi ń ṣe ní èèwọ̀ ohun tó bá jọmọ́ ọ̀rọ̀ sísọ àbí àwọn nǹkan míì tó yàtọ̀ sí iṣẹ́ àti iṣẹ́ inú òun náà ni takbiratu al-ihram wa qira'atul fatiha kaka suratul fatiha rukunun min arkani sola òun náà jẹ́ nínú àwọn òpó kan nínú òpó irun tí a gbọ́dọ̀ fi sílẹ̀ wàlẹ̀ ìtìdáàn wà rúkọ́ bákan náà ni ká tẹ̀ kọ̀kọ̀ ká rúkú wàlẹ̀ ìtìdáàn báàdà rúkọ́ ká dìde lẹ́yìn àti rúkú wa ká sì dúró déédé wà sujud alal àdọ́hí àsábà ká forí wa kanlẹ̀ lórí àwọn orígun méje tí a ṣàlàyé wọn fún wa nínú ẹ̀ ní iwájú orí wa imú wa ẹ̀ẹ́ àwọn àtẹ́lẹwọ́ wa méjèèjì orúnkún wa méjèèjì àti tó wa méjèèjì gbogbo àwọn ilé ìjẹnu tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àmójútó nígbàtí àbá ń kírun wa a sì sọ fún wa tá a sì tẹ́ ń pẹ́lẹ́ mọ́ pé gbogbo àwọn ojú àwọn àyè tá a fi ń rùkú fọ́lọ́wọ́n báyìí kò tọ́ ká fi kanlẹ̀ fún ẹ̀dá nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí orí wa ànífi kanlẹ̀ fẹ́ dakọ̀nù ẹ̀dá ọlọ́wọ́n ọba látàstúdù lè shams ọlọ́ọ̀lẹ̀ gbọ́dọ̀ forí kanlẹ̀ fóòrùn wà lálẹ́ kọ́mọ̀r ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún òṣùpá wàsúdù lìlá ẹ máa fojú forí kanlẹ̀ fọlọ́run alẹ́dì kọ́lákọ̀ hùnà ọba tó ṣe fóun ló dá gbogbo àwọn ẹ̀dá ìkóǹtùn ìyáhù tààbùdù tó bá jẹ́ fọlọ́run ọba lẹ́fẹ́ sí ní ọlọ́run nìkan ni kẹ́ máa fi orí balẹ̀ fún un bákan náà orúnkún wa méjèèjì àní máa fi balẹ̀ fún nǹkan kan àyàfi ọlọ́run ọba àdékíọlá ọlọ́run nìkan òun ló lẹ́tọ̀ọ́ sí a ní forúkún wa balẹ̀ fún nǹkan mi àyàfọ́ lọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ẹni tó ń kúnlẹ̀ ń ṣe fàpẹrẹ ìkúnlẹ̀ ọlọ́wọ́n ọba àlekí ọlá nìkan ló ní ẹ̀tọ́ sí bó ṣe jẹ́ pé ìdọ̀bálẹ̀ náà kò sí ẹ̀dá kan tó ní ẹ̀tọ́ sí o torí pé nínú ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe sùjúd òun náà ni eléyìí a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún bákan náà wà rọ́pò orí sùjúdù wa nínú òpó ni o wàlìjílẹ tasùbẹ iná sàjìdàtẹ kájókòó láàrin sùjúdù méjì wàtúmọ àníná fìjẹmí ìlà fàáàd gbogbo ṣe tá a bá wá ń ṣe lórí irun ká máa ṣe ní pẹ̀lú ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ wàtẹrìtì ibùbẹ iná la arkan àwọn orígun yẹn wá ní ká máa tó tẹ̀léra wọn ká ṣáájú ká tó sùjúdù ká ṣe sùjúdù ẹlẹ́ẹ̀kejì ká dìde dúró gbogbo eléyìí bó ṣe tẹ̀léra wọn yẹn la ṣe gbọ́dọ̀ tó tẹ̀léra wọn a gbọ́dọ̀ ka fatia ká tó lọ rùkú kó bá jẹ́ pé ńgbà ká bá rùkú tán àwa ṣe mú fatia wa wa tashahudu l'akhir tashahudu ilé tó jẹ́ ti gbẹ̀yìn fún irun ṣubú yìí tashahudu ẹyọ ló wà ń bẹ̀ òun náà ní gbẹ̀yìn òpó ni tàṣáhùdù ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti rákà ẹlẹ́ẹ̀kẹta nínú sọ̀látùlù mọ́gírib tàṣáhùdù rákà ẹlẹ́ẹ̀kẹrin nínú zuri asiri àti ìṣá orígun ni ó wàlìjúlù sùláwù tá a bá fẹ́ ṣe tàṣáhùdù a kì í dìde dúró ṣe a gbọ́dọ̀ jókòó láti ṣe tàṣáhùdù ni wàsọ̀látù alánàbí sọlọ́lọ́wù àlewọ̀sálàm ká ṣe àsọ̀látù fún ànábì sọlọ́lọ́wù àlewọ̀sálàm ẹ̀yìn dàlhànábílà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ànábílà àwọn sọ wípé òpó ni wà tẹsílímọ̀tán ká sì ṣe sálámọ̀ méjèèjì a ti ṣàlàyé fún wa lórí wípé ká ṣe àsọ̀látù fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó gbawájú jù nínú ọ̀rọ̀ àwọn àfa òun náà ni pé kò kì í ṣe rúkúnù torí pé ta bá pè ní rúkúnù ó máa túmọ̀ sí pé tí ó bá ti ṣe àsọ̀látù fún ànábì sallallahu alayhi wa sallam batalat pé irun ẹ ti bàjẹ́ so èyí tó lékè jù òun náà ni wípé a lè pè ní orúkúnù ṣùgbọ́n nínú àwọn nǹkan tí a kì í fi sílẹ̀ ni bákan náà ṣàlàyé nípa tẹ̀sílímọ̀tàn kásálámọ̀ sí ọ̀tún àti àlàáfíà nípa wípé ní ọ̀dọ̀ àwọn hànábílà ń bí àwọn rí gẹ́gẹ́ bíi pé orúkúnù ni téèyàn bá sálámù ẹyọ kan tí ò ti sálámù ẹlẹ́ẹ̀kejì kò tí ì parí irun ṣùgbọ́n ètò lékejì náà ni wípé ẹyọ kan alákọ̀ọ́kọ́ yẹn ń kọ́ òun ló jẹ́rúkúnù téèyàn bá ṣe ẹyọ kan yẹn yẹn tí ò bá ṣe mí ìmọ̀ irun ẹ ti ó ti wọlé a dẹ̀ sọ fún wa náà nípa wípé a tún lè rí assalamu alaikum wa rahmatulahi wa barakatu assalamu alaikum wa rahmatulah gbogbo eléyìí jẹ́ àwọn nǹkan tí a ṣe ní àlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá kọ́lọ́n kò fi ẹnì kankan wá ṣe kò ń yẹ dáadáa ní èní wajibatu sọlá ohun tí a fẹ́ wò léni òun náà ni àwọn nǹkan tó jẹ́ wájib àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn nínú ìrun ẹ rí àwọn ọ̀ranyàn yìí ó ní àwọn nǹkan kan tí a fẹ́ kí a gbọ́yé nínú àwọn nǹkan ìpìlẹ̀ àkọ́kọ́ ni wípé taqdimul arkan ala liwajibat likaunil arkan akadun minha àkọ́kọ́ ni wípé wọ́n sọ̀rọ̀ nípa arkan ṣáájú kan tó sọ̀rọ̀ nípa wajibat àwọn nǹkan tó jẹ́ òpó wọ́n kọ́kọ́ sọ nípa kan tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn ìdí ni wípé àwọn òpó yẹn kọ́ wọ́n nípọn ju àwọn ọ̀ranyàn lọ àwọn òpó wọ́n nípọn ju àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lọ tẹ́ bá wọnú létà ń gbé ilé tí a kọ́ òpó tó gbé dúró ó nípọn ju gbogbo nǹkan tí ó wà nínú ilé lọ àwọn nǹkan tá lè wo pé àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn tá a bá fẹ́ ṣe mí nu ilé tí a gbọ́dọ̀ ní nínú ẹ̀ ní ká níná nu ilé nínú ẹ̀ ní kárẹ́ lé nínú ẹ̀ ní kárẹ́ lẹ́lẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan tá à ń lò nu ilé ẹ rí i pé ẹ̀ fi wí òpó torí pé tí ò bá sí òpó mi ilé ilé ò tiẹ̀ lè dúró gan nípìnlẹ̀ so àwọn nǹkan tó jẹ́ òpó yìí wọ́n nípọn ju àwọn èyí tí ó jẹ́ ọ̀ranyàn lọ ìtorí ẹ̀ ló ṣe jẹ́ wípé gbogbo ìgbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àrùn a máa ń sọ̀rọ̀ nípa òpó ká tó sọ̀rọ̀ n nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yàn bẹ́ẹ̀ náà ni ṣurut àwọn tó jẹ́ májẹ̀mú májẹ̀mú nípọn ju gbogbo ó nípọn ju òpó lọ ó sì nípọn ju àwọn nǹkan ọ̀ràn yàn lọ ẹ̀rí pọ̀ májẹ̀mú yìí ìpìlẹ̀ sí ẹni ṣáájú ká tó wọ inú òrùn rárá ni ṣáájú ká tó bọ́ sínú òrùn a gbọ́dọ̀ rí pásíkò òrùn tó ṣáájú ká tó bọ́ sínú òrùn a gbọ́dọ̀ dá ojú wa kọ kíbla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wípé aliwájibu yaskutu bi sahaw wàyàjúbúrú ha sùjúdù sahaw ní ìgbà tá a bá ń kírun tí nǹkan kan tí a bá gbàgbé tí nǹkan kan wá jábọ́ nínú irun tá à ń kí irun tá à ń kí tí a bá gbé wájìbù kan kalẹ̀ ńbẹ̀ wájìbù tí a gbé kalẹ̀ yìí a máa ba irun jẹ́ ṣùgbọ́n a lè ṣe sùjúdù sáháwí láti lè ṣe àtúnṣe ìrun náà ṣùgbọ́n tí a bá gbé àrùkánù kalẹ̀ sùjúdù sáháwí ò ṣe kí ni kò gbé àyàfi kí a mú nǹkan tí a gbé kalẹ̀ yẹn àyàfi kí a mú wá àwọn wàjibáti ta fẹ́ kà yìí bóyá èèyàn wá gbàgbé láti wí kan bẹ̀ àbóṣe àṣìṣe níbi ìmáa tí èèyàn bá ti wí tó bá ti ṣe sájúdátù sáhàwù tó bá ṣe sùjúdù sáhàwì irú ẹ̀ nǹkan ó ti gbé tó bá jẹ́ wípé ó gbàgbé ni wà ìtòríkà jahalan láàlẹ́ yìí ṣe tó bá jẹ́ pé èèyàn tí èèyàn tí ẹ mọ̀ nípa kó yẹ kó ń wí àwọn nǹkan yẹn irú ẹni yẹn ń sìn kò sí tó múrun ẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ pé a tún máa ń wí nǹkan bá a tún máa ń wí nǹkan báyìí ó wá gbàgbé láti wí irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ṣe sùjúdù sáwí a máa gbé ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ó kàdìkadì tó finú fẹ́ dọ̀ pàṣì ni pé kò nídìí ká sọ sẹ́mi Allahu hamida jàre ṣọ́nà yàn wá irú ẹni yẹn wá mọ̀ọ́mọ̀ gbé sílẹ̀ bátọ̀lá sọ̀láàtù irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ inú ẹ ti bàjẹ́. irun irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti bàjẹ́ kọ́lọ́ má jẹ́ kí irun ẹnì kọ̀ọ̀kan wa kí ó bàjẹ́ ìyẹn jẹ́ àkọ́kọ́ bákan náà ni wípé wàdíwájìbù fìlìsílà tí wọ́n bá sọ wípé nǹkan jẹ́ wájìbù nínú gbólóhùn àwọn àfa ohun tá a máa túmọ̀ sí má ìdá fàáláhù yusuf alẹ́ òun náà ni nǹkan tó jẹ́ wípé téèyàn bá ti ṣe àgbàládá wàyàtàkíkú táàríkù àlẹ́kọ̀ ẹni tó bá gbé wájìbù kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ní ẹ̀tọ́ sí ìyà téèyàn bá gbé wájìbù kalẹ̀ ẹni tó gbé wájìbù kalẹ̀ yìí ó lẹ́tọ̀ọ́ sí ìyà kọ́lọ́ba kó má fi ìyà jẹ nìkọ̀ọ̀kan wa bákan náà wàlíwàjibáàt tí wọ́n bá sọ wípé wàjibáàtì nínú sọ̀láàt mùsọ̀láhùn inda alhànábílà wàlhànáfíyà gbólóhùn wájìbù wájìbù wájìbù yìí àwọn wàjibáàtù sọ̀láàt a máa rí ní ọ̀dọ̀ àwọn àfáà tí a ń pè ní alhànábílà tó jẹ́ wípé ìmọ̀mù ahmad bin hanbal òun náà ni àfáà tí ó pinlẹ̀ ojú ọ̀nà ìkẹ́kọ̀ọ́ yìí ìyẹn school of thought mazhab walhanafiya àti àwọn tó jẹ́ wípé àfa àgbà títí wọn òun náà ni al-imamu abu hanifa walimalikiyatu washafi'iya ẹ rí àwọn ìmáàmù mọ́lìkì gẹ́gẹ́ bí ohun tó gbajúmọ̀ ní ọ̀dọ̀ wa ń bí washafi'iya àti shafi'iya indahum al-arkan ohun tẹ máa rí lọ́dọ̀ títí wọn tó bá ti sọ̀rọ̀ nípa ìrun òun náà ni kọ́ máa sọ pé arkanu salat lẹ́yìn àrùkàn sólẹ́nu sọ́láàt àwọn òkè ń fi wàjìbá àtúnṣe eléyìí jẹ́ lórí tí a gbọ́dọ̀ gbọ́yé eléyìí jẹ́ nǹkan tí a fẹ́ gbọ́yé nípìnlẹ̀ kọ́nà ọba kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa àwọn nǹkan tí a pè ní wàjìbá tì í téèyàn bá fi kan lẹ́nu wọn tí ò ṣe nínú àwọn wàjìbá tì tó bá fi kan lẹ̀ látara kó gbàgbé irú ẹni yẹn ń kọ́ tó sì ti kọjá àbí tó ti fẹ́ ṣe tó wá gbàgbé ohun tá a ṣe náà ni wípé tó bá kírun tán tó ti parí ó ti ṣe sáfùtù nìyẹn ó ti fi nǹkan kan lẹ̀ tí ò ṣe ó ti rùn wà sákòtò téèyàn bá ti ṣe sákòtù ohun tí irú ẹni bẹ́ẹ̀ máa ṣe ní kọ́bùlì ṣáájú kó tó sálámọ̀ àkórí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tán á wá ṣe sálámọ̀ nínú tí a gbọ́dọ̀ gbọ́yé nìyẹn kí wá ní àwọn wàjibátù sọ̀láàtì yìí wàhíyà tàmánìyà a sọ fún wa pé àwọn wàjibátù yìí mẹ́jọ ni wọn àkọ́kọ́ jamiu atẹkbirọti ghayr tẹkbirọti ihram gbogbo àwọn Allahu akbar tá a máa ń ṣe lórí ìrun wa tó yàtọ̀ sí Allahu akbar alákọ̀ọ́kọ́ tá a máa fi wọnú ìrun tá a ń pè ní tàhíyà eh, tẹkbirọti ihram lẹ́yìn ẹ̀ gbogbo Allahu akbar tó kù gbogbo ẹ̀ pátápátá wájibù ọ̀ranyàn ni ìdá sókìtọ́ tí ó bá jábọ́ mọ́ wa lọ́wọ́ yujbaru bèrè sájìdá ti sáhàwó ẹni tí ó gbàgbé láti wí tó bá parí ọ̀rọ̀ ó lè ṣe sájìdá méjì láti fi tọrọ fún àpẹẹrẹ tẹkibiru alintikọl minalikiyami larukọ taba wà lórí ìdúró ta parí fatiha bóyá tí wàá kéya súra lé lórí a sọ pé allahu akbar àbí alọsí rúkú irú allahu akbar ta ṣe ọ̀rọ̀ yọ̀nyí tí a bá tún kúrò lórí ká padà sí òkè tàbá fẹ́ lọ sí sùjú kí la máa ṣe Allahu akbar tàbá fẹ́ wá láàrin sùjúdù méjì tàbá fẹ́ padà sókè kí la máa ṣe Allahu akbar tàbá fẹ́ padà sórí sùjúdù ẹlẹ́ẹ̀kejì àtún pé Allahu akbar ta àtàṣáhùd irú Allahu akbar ta sọ iná wájibù ni tí èèyàn bá ṣe mistake ń bẹ̀ tó gbẹ̀jù sílẹ̀ tó bá di wípé parí irun a ṣe sájídàtú sáhù láti fi tán fún nǹkan bẹ́ẹ̀ eléyìí ni alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan yìí ẹlẹ́ẹ̀kejì ní ṣókí kákọ̀ọ́ka gbogbo ẹlẹ́fún wa òun náà ni kọ́ọ̀lù sami'a Allahu liman hamida òun náà ni wípé ká sọ wípé sẹ́mi Allahu liman hamida ìyẹn ni tí a bá fẹ́ dìde látòrí ìwòkú lèlè ìmáàmì wàlmùfárìdì fẹ́ni tó bá jẹ́ ìmáàmù ìmáàmù máa sọ sẹ́mi Allahu liman hamida ẹni tó dárò kí òun náà máa sọ wípé sẹ́mi Allahu liman hamida tó fi yé òun náà máa sọ wípé sẹ́mi lima liman hamida ẹ̀rí wípé níbí wọ́n sọ wípé wàlẹ̀ mùfárì àtẹni tó bá ń dárùn kí ìmáàmù máa sọ wájibù ẹni tó dárùn kí òun náà máa sọ wájibù wọ́n sọ ń bí wípé àti màmú ẹni tó ń kírun lẹ́yìn mọ́ fún ọ̀dárúkọ ẹ̀ kí ló fà ní wípé ìdájọ́ ẹ̀ fún ẹni yẹn ó yàtọ̀ sí ti ti ìmọ̀ ó sì yàtọ̀ sí tẹ̀ tó bá dárò kí mẹ́sùlọ́ ní sọ̀dá torí pàánù bí sọ̀rọ̀ màlúù sọ́lá sọ wípé fáìdà kọ́ọ̀là sẹ́mi àgbọ̀hùn lè mọ̀lú hàmìdà ní ìgbà tí mọ́mú bá ti sọ pé sẹ́mi Allahu liman hamida faqulu rabbana walakal hamd èyí ẹ sọ wípé rabbana walakal hamd ṣùgbọ́n àwọn ẹ̀rí mi wà tó ní ẹni tó wà lẹ́yìn mọ́ kóun náà sọ wípé sẹ́mi Allahu liman hamida so eléyìí jẹ́ nú àwọn nǹkan tí afẹ́kí atúndìmọ̀ kí gbogbo wọn tó wá sọ wípé rabbana walakal lè ìmọ̀mù máa sọ ẹni tó wà lẹ́yìn owu òun náà máa sọ ẹni tó dárun kí òun náà máa sọ ọkùnrin á sọ obìnrin á sọ wa qawlu subuhana rabbiyal azim kásọ wípé subhana rabbiyal azim ní wájibáti sọ̀la nínú àwọn nǹkan ọ̀ràn yan ní ìrókò ọ̀rọ̀ nígbà tá a bá rókò ọ̀rọ̀ à wa qawlu subhana rabbiyal a'la kátó sọ pé subhana rabbiyal a'la fi sujud nígbà tá a bá wà ní ìforí kanlẹ̀ wa qawlu rabbi ighfirli ká sọ wípé rabbi ighfirli bayna sajidatayn nígbà tá a bá wà láàrin sájídà méjì nígbà tá a lọ sórí sujud ta wá kúrò lórí sùjúdù ta jókòó ká tó padà lọ ṣe sùjúdù ẹlẹ́ẹ̀kejì a sọ pé rọ́bì fírìlì wà tàṣàhùdù awwal ká tún wá ṣe tàṣàhùdù awwal àtàhíyàtù títí alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ìgbà ń kí mọ́ green tá ẹlẹ́ẹ̀kejì a máa ṣe tàṣàhùd wájibù ní ọ̀rọ̀ yọ ni tá zuri asiri àti ìṣá rákà méjì alákọ̀ọ́kọ́ a máa ṣe àtàhíyà àtàṣáhùdù tá a máa ṣe ń bẹ̀ yẹn wájib ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ gbé jù sílẹ̀ ṣùgbọ́n téèyàn bá gbàgbé láti ṣe téèyàn bá gbàgbé láti ṣe sùjúdù sáwí ṣe kí ni ọgbẹ́rú ẹ̀ ẹni tó wà lórí ẹni tó wá dìde tí ò ṣe tàṣáhùdù ó ti wá dìde tán a máa kí òun lọ ni so eléyìí jẹ́ ní ṣókí àwọn nǹkan tí ó jẹ́ wájibátù sọ̀dà náà ẹ jẹ́ ká wá wọlé ẹyọ kọ̀ọ̀kan ní ṣókíṣókí àkọ́kọ́ a sọ pé jẹ̀míìrú tẹkbìrọ́tì máa àdà tẹkbìrọ́tà ìṣẹ̀rọ̀ gbogbo Allahu akbar tá a bá ti ń ṣe lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ Allahu akbar alákọ̀ọ́kọ́ rúkúlù ni kéèyàn bá jùúnù tí ò ṣe ó ti jù oorun nù méèyàn bá wà lórí rákà ẹlẹ́ẹ̀kẹta ó wá rántí pé ńgbà mo ti ẹ̀fẹ́ kírun mo kàn káwọ́ máyà mo dẹ̀ bẹ̀rẹ̀ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kúrò mẹ́rin kúrò mẹ́rin. pọ́ńkọ́ bẹ̀rẹ̀ ni pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. gbogbo àwọn nǹkan tó yẹ kó wí ló wí ṣùgbọ́n Allahu akbar ó gbàgbé láti wí ó wá dórí rákẹ́ lẹ́ẹ̀kẹta orí rákẹ́lẹ̀ kẹta ló wà ló wá rántí pé òun ò sọ Allahu akbar alákọ̀ọ́kọ́ gbogbo òun tẹ́ni yẹ kí ojú ọgbọ́n torí ó gbé rúkúnù lẹ̀ rúkúnù tá máa fi wọ tá máa fi wọ orí irun ó ti gbé jù sílẹ̀ tí ò ṣe so kọ́lọ̀ ọba kó máa jẹ́ kí irun ẹnì kọ̀ọ̀kan wá dàrú wájẹ́ lílu qawli Ibn Mas'ud radiyallahu anhu ẹ̀rí òun náà ni ọ̀rọ̀ ibnu Mas'ud tó ní ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yukabbiru fi kulli raf'in wa khafdin wa qiyamin wa qu'udin ó ní mo rí wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń sọ wípé Allahu akbar fi kulli raf'in ní gbogbo tí ó bá wà ní ilẹ̀ tí ànábì bá fẹ́ dìde sókè á ìyẹn nígbà tó bá wà lórí sùjúùtù tó fẹ́ padà sókè aṣọ wàfi hop gbogbo ìgbà tó bá sì fẹ́ lọlẹ̀ nígbà tó wà lórí ìdúró ó fẹ́ lọ sílẹ̀ lẹ́nu tó fẹ́ rúkú ó sọ pé Allahu Akbar ó fẹ́ lọ sí sùjúùtù ó sọ pé Allahu Akbar ó ní mo rí tí ànábì máa ń ṣe ní gbogbo ìgbà wàkìyà nígbà tó bá wà lórí ìdúró ó fẹ́ lórí ìdúró ni àbò fẹ́ kúrò lórí ìdúró àbò fẹ́ lórí ìjókòó àbò fẹ́ kúrò lórí ìjókòó rọwáhu ahmed imam al-imam ahmed gbà wá an gbà wá Tirmidhi gbà wá so nínú hadithi mi tí ahmed muslim abu dawud an-Nasa'i náà tún gbà wá hadithi tó gùn ni wọn anabi sallallahu alaihi wasallam ó ní idha kabbara ìdá kábàárọ̀ imam fàkábìrù tí mo bá ti sọ pé Allahu akbar ẹ̀yin náà sọ pé Allahu akbar so eléyìí jẹ́ ẹ̀rí kan àbí méjì nínú àwọn hadithi tó ń tọ́ka sí wípé ká ṣe Allahu akbar ní gbogbo àwọn àyè tá a ti máa ń ṣe yẹn wájìbù ní ọ̀ranyàn ni lẹ́yìn takbiratul ihram òun tún ju ọ̀ranyàn lọ bákan náà nínú ẹ̀rí ni pé muwazabatu nabi sallallahu alaihi wasallam alayhi arípa náà bí òkè fi sílẹ̀ gbogbo ìgbà tó bá ń kírun òun náà ló máa ń ṣe ìṣesí wa huwa shi'arul intiqad min ar-ruku' ila al a sì tún rí wípé nínú àwọn shi'ar àwọn jẹ́ bí àmì àmì pa fẹ́ dìde a fẹ́ lọ sórí ìbẹ̀rẹ̀ a fẹ́ dìde sókè nínú òun òun nìṣe sí so ó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí irun wa ẹlẹ́ẹ̀kejì kọ́ọ̀lù sẹ́mi Allahu limani hamida ká sọ wípé sẹ́mi Allahu limani hamida lílé imam wal munfarid fẹ́ tó bá jẹ́ imam àti ẹ̀ tó ń dárò kìí torí wípé ana abi hurera ta rọ́ọ̀dì aláàánú abu hurera sọ wípé kánà rasulullahi sallallahu alaihi wasallam yukabiru hina yaqumu ila sọlá anabi sallallahu alaihi wasallam ó máa ń ṣe Allahu akbar nígbà tó bá dìde láti kírun thumma yukabiru hina yarka tánàbí bá ti fẹ́ lọ síbi ìwúkú a Allahu akbar thumma yaqul lẹ́yìn náà àwa sọ pé sẹ́mi Allahu liman hamida hina yarfa'u salbahu min ar-ruk'a oníta náà bí bá wá ti bẹ̀rẹ̀ yìí tó bá wá fẹ́ gbé ẹ̀yìn ẹ̀ dìde kúrò lórí ìbẹ̀rẹ̀ ànábì máa wá sọ pé sẹ́mi Allahu liman hamida awi láti dìde sókè thumma yaqulu wa huwa qa'im táwọn bíbá ti wá dìde tán àwa sọ pé rabbana walakal hamd nínú tó yẹ ká gbọ́yé nínú kèfíyàtù hadal fi'l báwo ló ṣe yẹ ká ṣe ìṣe yìí ẹ̀rí wípé sọ wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam yakulu sami'a allahu liman hamida ó máa ń sọ wípé sami'a allahu liman hamida hina yarfa'u salbahu min ar tó bá wà lórí ìbẹ̀rẹ̀ tó bá wá fẹ́ gbé ẹ̀yìn ẹ̀ lọ sókè ànábì máa sọ pé sẹ́mi Allahu liman hamida ó túmọ̀ sí pé nǹkan máa fi ń dìde látòrí rúkú wa òun ni ká sọ pé sẹ́mi Allahu liman hamida ìgbà wo làwọn máa sọ pé rabbana walakal hamdu òun náà ni rabbana walakal hamdu a sì lè sọ wípé Allahumma rabbana lakal hamdu ìgbà wo làwọn máa wí nígbà tá a bá wà wúwá kọ́ ìmọ̀lù nígbà tá a nọ́bí bá ti dìde dúró àwa sọ pé rọ́bànà wà lákàlẹ̀ hàmù àbí allahumma rọ́bànà lákàlẹ̀ hàmù ẹ̀rí pé ìkó jẹ́ rọ́bànà wà lákà wà wà ń bẹ̀ pé wà lákàlẹ̀ hàmù tó jẹ́ allahumma ń kò ní sí wà ń bẹ̀ allahumma rọ́bànà lákàlẹ̀ hàmù ṣó allahumma rọ́bànà lákàlẹ̀ hàmù alákọ̀ọ́kọ́ rabbana walakal hamd ṣòtìyé nínú èdè lárúbáwá àwọn eléyìí ní ìtumọ̀ wọ́n sì lè implication tí ó fà ti àfihàn ibẹ̀ a máa sọ túmọ̀ wa now nínú tí a gbọ́dọ̀ gbọ́yé sẹ́mìà ìtumọ̀ sẹ́mìà ó gbọ́ nínú Qur'an ẹ̀rí sẹ́mìà ọlọ́ni lakọ̀dì sẹ́mìà Allahu kọ̀dì sẹ́mìà Allahu qawla lati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah ọlọ́run ní sẹ́mìà kọ̀dì sẹ́mìà Allah ọlọ́run bá ti gbọ́ qawla lati ọ̀rọ̀ arábìnrin kan tùjàdínlù kàfi ìzàwùjíhà eléyìí tó ń bá ìrè ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe fáńfà nípa ìyàwó ẹ̀ arábìnrin jẹ́ Khawla radiyallahu anha Khawlatu bintu Sahlaba Khawla ó jẹ́ kan nú àwọn sọ̀hábíyàt tó sì jẹ́ ní rẹ̀ ọkọ ẹ̀ ó fẹ́ nígbà tó wà lọ́mọ kékeré nígbà tó wá di àgbàlagbà ọkọ ẹ̀ wá fẹ́ kọ́lẹ̀ stylishly kò lè sọ fún pé ní ìfẹ́ mọ́ ó wá wà nínú àwọn ìṣesí àwọn lárúbáwá tí wọ́n máa ń ṣe nǹkan kan tá ń pè ní azihar azihar òun náà ni wípé kéèyàn fi ẹ̀yìn ìyàwó ìyànjọ tìyá ẹ̀ lárúbáwá máa sọ wípé kí lárúbáwá sọ pé àǹtí ka omi ó ti dàbí ìyá mi láti èlé lọ ìwọ sí ní kọ́mọ fẹ́ ya ìtumọ̀ ẹni pé mi lè fẹ́ mọ́ ìṣesí ìṣe burúkú ni tọ́nà ọ̀bù fẹ́ ọlọ́run ti kọ̀ fún wa nínú níbi ọ̀nà méjì wà al-ahzab nínú suratul mujadila ọlọ́ni qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah arábìnrin lọ́ba lọ́bi sallallahu alaihi wasallam ó complain pé á arákùnrin tó fẹ́ mi ó fẹ́ mi gbà mo wà kékeré gbogbo tó ń jẹ́ ọ̀dọ́ ara mi ló ti gbà ó ti lò mí gbọ́ ó wá fẹ́ kọ̀ mí kalẹ̀ ìrí òjíṣẹ́ ọlọ́wọ́n bá dájọ́ láàrin àwa méjèèjì ànábì sallallahu alaihi wasallam òní ìtẹ́kílà fi zawjik ànábì kan sọ fún ni pé ṣàpáyọ ọlọ́wọ́n bá látara ọkọ ẹ̀ ànábì ò lè dájọ́ torí àwa náà ti mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àtìyàwó ó ṣòro láti dá sí tí ọkọ àtìyàwó bá sọ fún yín pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ nígbà míì ó lè jẹun tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn ọ̀tọ̀ ni ṣùgbọ́n kò ṣe ohun tí wọ́n lè wí síta àwáwí ni wọ́n máa wí ọ̀tọ̀ ni ọ̀tá máa wí fún yín ẹ wá bá wọn sọ̀rọ̀ lórí ohun tí wọ́n wí ẹ sọ títí títí títí títí wọn aláwọn ti gbọ́ nígbà ọba tún délé ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn náà yé máa ṣẹlẹ̀ ẹ bá tún gbáriwo pọ́ ti ń jà kí ló tún ṣẹlẹ̀ wọn á tún wà wá wí ànábì ní sàfàyè ọlọ́ọ̀ba látara ọkọ ẹ sallallahu alaihi wasallam. wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma ọlọ́ọ̀ba ní arábìnrin nígbà tá ànábì ti sọ báyìí ó bá kọ̀m̀plé fọlọ́wọ́ ọba ìyàwó Aisha radiyallahu anha ó ní arábìnrin ìbọn láti ọ̀dọ̀ ó wá dúró bí wájú mọ́ṣáláṣí báyìí ó wá sí ọwọ́ ẹ̀ méjèèjì sí sọmọ ó wá wí nǹkan náà jẹ́jẹ́jẹ́ kò sẹ́ni tó gbọ́n tó ń wí ìyá wa Aisha radiyallahu ó ní ọba gbígbọ́ ọlọ́wọ́n ọba yàtọ̀ sí tẹ̀dà. ó ní wàlọ́ ọlọ́wọ́n ọba ní òkè sọmọ kejì lọ́wọ́ ọlọ́wọ́n ọba sì gbọ́ ohun sẹ́mi à ọlọ́run ti gbọ́ ohun tí arábìnrin wí jẹ́jẹ́ kò sẹ́ tó gbọ́ kò sẹ́ tó gbọ́ ṣùgbọ́n náà ń sọmọ kejì náà ọlọ́run ń gbọ́ ní wàláhù yasma'u tahawurakuma ọlọ́run bá ń sọ fáànàbí sọ̀rọ̀ máa yọ̀ pé fáńfà ọlọ́run ọba ti gbọ́ o wallahu yasma'u tahawurakuma ọlọ́run bá gbọ́ o níbi ya a fẹ́ lò ní wípé ọlọ́run sẹ́mi Allah kọ́ sẹ́mi Allah ọlọ́run ti gbọ́ nínú súrà yìí ọlọ́run kọ ìyàwó wọn ní ojú ọ̀nà tí ọkùnrin kọ ìyàwó ẹ̀ fi bá wọn ṣùgbọ́n níbi àrífẹ́ sẹ́mi àkó gbọ́ ọlọ́run bá gbọ́ wàsámọ̀ọ́ min sifatila nínú àwọn òròyìn ọlọ́wọ́n ọba òun ni gbígbọ́ wàmínà asma'ihi alhusna nínú àwọn orúkọ náà ọba tó mọ́ asẹ̀míẹ̀rù òun náà ni asẹ̀míẹ̀rù ọba olùgbọ́ ọba tí máa ń gbọ́ huwa yasma'u nígbà tó náà bá sọ fún Musa aleyhisalaam àti Harun aleyhisalaam kí lọ́nà ọba sọ fún àwọn méjèèjì ó ní asma'u wa ara ó ní ẹ máa lọ sọ́dọ̀ Fir'aun mò ń bẹ pẹ̀lú yín inni ma'akuma mò ń bẹ pẹ̀lú yín asma'u mò ń gbọ́ wà árọ̀ mo sì ń rí gbogbo tẹ bá ń sọ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ lèmi ọlọ́ọ̀ bá ń gbọ́ wà árọ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ láàrin yìí ni mo ń ṣe kí ni òun ni mò ń rí tí a bá mọ̀ pé ọlọ́ọ̀ bá àtẹ̀lé ẹ̀yìn nínú tá a máa jogún sínú ọkàn wa ṣíntù lisan a máa bí ká máa ṣọ́ ahọ́n wa torí ọlọ́ọ̀ bá ní màá yálẹ̀ fi bùnmi kọ́ọ̀lì illa ladayhi raqibun atid mà yalfihu min qawlin illa ladayhi raqibun atid ọ̀rọ̀ kò ní jáde lẹ́nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn báyìí idh yatalaqqa al-mutalaqqiyan anil yamini wa anil shimali qa'id ọlọ́run ní nígbà tí àwọn olùpàdé méjì bá pàdé nígbà tó ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá jáde láyé àwọn màláìkà máa pàdé lọ́dọ̀ ẹ̀ ani liyemi màláìka lọ́tún wà ani shimali àti lọ́sì wọ́n á jókòó máa yẹ fíhù kò sí tọ́mọ ẹ̀dẹ́ èèyàn fẹ́ sọ illa ladayhi raqibun atid àyàfi kó ṣe pé raqib àti atid àwọn màláìka tí wọ́n máa ń kọ nǹkan kalẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ń kọ́ sílẹ̀ tí èèyàn bá ń á jẹ́ kéèyàn máa ní fílì pé gbogbo tí n bá fẹ́ sọ mo wà responsible wọ́n á dẹ̀ hold mi accountable fún màá ṣèṣirò lé lórí á máa bí kéèyàn máa ṣọ́ ẹni tó fi ń sọ̀rọ̀ torí pé kò sí ọ̀rọ̀ kan tá a fẹ́ sọ báyìí àyàfi kó ṣe pọ́nà ọba gbọ́ àwọn màláìkà kọ́ sílẹ̀ tó bá ti di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ kullukum mas'ul wa kullukum mas'ul kullukum ra'i. wa kullukum mas'ulun arụ ra'iyyatihi gbogbo yín pátápátá jẹran jẹ ní a sì bí yín nípa ẹran tẹ́ ń dájẹ tó bá dọjọ́ gbẹ̀gbẹ̀ etí wa ẹran tá ń dájẹ ni torí pé ọlọ́ọ̀bà àdékíọlá ó fún wa lágbára lórí etí wa ojú wa ta fi ń ríran nínú ẹran tá ń dájẹ ni ọlọ́ọ̀bà máa bí wa ń pè ẹnu ta fi ń sọ̀rọ̀ nínú ọlọ́run bá máa bí wá ta fi ń rò nínú ohun tọ́lọ̀ fi lé lọ́wọ́ gẹ́gẹ́ trust ni ẹ̀rọ tá ń dájẹ́ ni tó bá dọjọ́ gbélé àdìkìyàmọ̀ máa bí wá nípa ohun tá fi wa ibi tá ń lọ máa bí wá nípa rẹ̀ bá ní àwọn fílì á jẹ́ kí kàkà rẹ̀ páyọ̀ torí máa fílì pé ó ń bẹ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní al-ihsan an ta'buda allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak ó ní tó ń jẹ́ dáadáa ó ní pé kó máa ń sin lọ́wọ́ gẹ́gẹ́ bí ipò òrí ọlọ́run tó o bá tiẹ̀ lè fojú ẹ̀ rí ọlọ́run ìwọ máa ń lò gbé sí ayé gẹ́gẹ́ bí ẹ tó ń rí ọlọ́run èèyàn ní máa wu ọlọ́run wo èèyàn lásán téèyàn bá wo èèyàn bí kan báyìí ìbàjẹ́ tó fẹ́ ṣe òun sì ṣe mọ́ torí ń pòun àwọn èèyàn pé àwọn èèyàn wà níbẹ̀ ọlọ́run ọba tó wá jẹ́ wípé kò pamọ́ ńkọ́ ọba tí ò pamọ́ wọ́n ní ọmọdé kan jọkọ̀ wọ́n fún ní nǹkan kan wọ́n ní kán lọ ṣe nǹkan kan ni wọ́n wá ní kó ní kálukú lọ síbi tó jẹ́ wípé nǹkan kò ní fi rí kò sẹ́ni tó máa rí àwọn kan lọ oníkálukú lọ lógbó ohun tí wọ́n ní kán má kán lọ ṣe wọ́n ṣe wọ́n ní àmú ti lọ ṣe níbi téèyàn kò ti rí mi ọmọdé ìbá lọ ohun tó ní kó lọ ṣe ó bá tún mú nǹkan yẹn padà wá bá wọn wọn ní àyíwò ṣé ni ó ní bẹ́ẹ̀ ni nígbà mo dé mo rìn káàkiri mo rìn títí títí mo rìn gbogbo ológbó mo wá wò pé ah, ibi tó ọ̀tí ni rí mi mo wá rí pé tí n bá wo bí báyìí sọ́mọ̀ mo ń wò yìí ọlọ́run bá rí mi tí n bá tún kọjú síbí náà ah, ọlọ́run tún rí mi ń bí mo ìbá rí ibi tí mo tiẹ̀ lè rẹ tí mo lè tọ́jú nǹkan yìí ni mo fi mú padà bọ̀ ilé ìjọba kí ló bì kọ́ńṣíẹ̀nì kí ìyọ̀nba àgbà fọ́nà bá rí mi gbogbo tí mo sì ń sọ́kọ́ ọlọ́ọ̀bá àlejò ọlá ń ṣe kí ni ó ń gbọ́ gbogbo eléyìí nínú tí a fẹ́ ká di ìmú mi pé sẹ́mi Allahu liman hamida ọlọ́wọ́ bá ní kí ọlá ń gbọ́ ò sẹ́mi à ọlọ́wọ́ bá ti gbọ́ nínú lárúbáwá wọ́n máa ń lo fi'lul madi fi makani alimudọ́ọ̀rì ẹ̀ wá fi lè mustakbal nígbà míì nínú lárúbáwá wọ́n á máa lo past tense past tense láti lè máa fi wọ́n á máa lo ní ipò ohun tó jẹ́ present àti tó jẹ́ future tense lita kii láti lè fi emphasize ni káfíìnrin lẹ́gbẹ́ kò sí iyèméjì bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ ti parí ṣẹ̀mẹ̀ pé ńgbà a bá sọ pé ọ̀rọ̀ ti ṣe kí ni ó ti parí ìtumọ̀ ẹ̀ wípé kò sí èméjì ń bẹ̀rù hátìmọ̀ mọ̀kòdìyà tó náà bá ti parí lẹ́fìrí púpọ̀ náà ní Quran ọ̀nà àmà a máa sọ̀rọ̀ pa àlèkè àmọ́ a sì máa pàṣẹ máa àṣẹ ah, nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní kò tí ì ṣẹlẹ̀ ó ń bọ̀ wá ṣẹlẹ̀ rẹ̀ ṣùgbọ́n kẹ má bàa ṣe wípé nǹkan yẹn máa ṣẹlẹ̀ ọlá ṣe lo bẹ́ẹ̀ ọlọ́run ní kọ́ọ̀dì afúláhà ni mòmìnú ọlọ́run ní àwọn mòmìnì kọ́ọ̀dì indeed pápápá afúláhà wọ́n ti jèrè ibo lè rí wọ́n wà ṣèbádùn kìámọ̀ ṣùgbọ́n náà ní àlékò sí iyèméjì bẹ́ẹ̀ wọ́n ti jèrè ọ̀rọ̀ tó ti parí ni end of discussion kò sí ọ̀rọ̀ ń bẹ̀ mọ́ rárá wọ́n ti jèrè ni àìjẹ́mùmí ni tí ọba ti jẹ́ múmi

ẹni tó bá yìí ẹni tó yìí ọlọ́run alihamdu ẹ̀yìn alimọ́jìdù ẹ̀yìn asana ẹ̀yìn kéèyàn máa yin kéèyàn máa yin èèyàn ń ti fà pẹ̀rẹ̀ á ah, èèyàn dáadáa là fà yẹn ẹni ọlọ́run ọba ni á ah, oníwà rere ni à ń yin ni tí ó ti yé à ni alihamdu ká máa yin èèyàn àwọn àfàmọ́ wa sọ pé alhamdu ashmalu mina shukuru ká dúpẹ́ ṣé ó ti yé wọ́n ní káyé nǹkan káyé èèyàn ó ṣe kínní ju ká dúpẹ́ fún lọ tó rẹ́tẹ́ abá ti yìn àti dúpẹ́ fún náà ni nípa èèyàn kan ṣe dáadáa fún wa àwa ń sọ dáadáa nípa inú ẹ̀ máa dùn àbí òní dùn inú ẹ̀ máa dùn ẹ̀ńtẹ́ èèyàn dúpẹ́ fún sìn ẹ lè ṣe kíni ẹ lè padà mú àbí kéèyàn dẹ́yìn ẹ̀ kó ṣe kíni ẹ má dá lóhùn darí aṣọ yẹn kábà lè rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ẹ ṣe ń gbọ́n sá ó sì ti yé mú sí alihamdu fún kí sì ló fa fi fún òun náà ni pé tẹ́ẹ̀ bá fún mi ti ọba ọlọ́run ní wallahul ghaniyyu ọlọ́run ọba ọba tó rọrọ ni wa ni tẹ́ ẹ̀ bá dúpẹ́ fa rọrọ̀ kú lọ́dọ̀ yìí kò ní bùkátà sí tẹ́ bá ti wá lọ́wọ́ ah, dúpẹ́ fún ah, ebi máa pa kò sí ló fẹ́ fi ṣe nínú àwọn àṣìṣe ọ̀rọ̀ táwọn máa ń wọ́n sọ pé ọlọ́wọ̀ kì í kò kì í ọpẹ́ ló ń jẹ ọlọ́wọ̀ lọ́pẹ́ jẹ ọba tí ò jẹun torí tẹ bá sọ pọ́pẹ́ ni ó jẹ ọlọ́wọ̀ ó túmọ̀ sí pé tẹ bá ti dúpẹ́ fún ebi apá ọpẹ́ yẹn kẹ́ ẹ lè fi ṣoríire ni tó lọ́lọ́run ní bùkátà lọ́pẹ́ ẹ̀yẹ ṣe kẹ́ ẹ fi ṣoríire ni ọlọ́ni ìdákùrù tẹ bá ṣe kẹfẹ́ rí torí pé alihamudu ìdúpẹ́ àbí àṣukúrù ká yín ni ìdàkejì kúfùrù ni kéèyàn ṣaláìmoore ọlọ́run wá ní tẹ́ bá ṣaláìmoore sọ́lọ́run tẹ́ tẹ ọlọ́run tẹ́ ẹ̀ dúpẹ́ fún fa inna Allah ghaniyun ọlọ́run bá rọrọ̀ kúrò lọ́dọ̀ yìí kò ní bùkátà sí i wala yarda li ibadihi al-kufr ṣùgbọ́n ní ọlọ́run bò kì dùn sí kẹ́ má máa dúpẹ́ fún inú ẹ̀ máa ń dùn téèyàn bá ń dúpẹ́ fún téèyàn bá ń ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe kò dín orí ẹ̀ kù muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo yín pátápátá laukana insukum wa jinnukum àlùjọ̀nú yín àtẹ̀yìn èèyàn tẹ bá wá dà gẹ́gẹ́ bí ẹni tó da jù lọ́nu yín tí gbogbo yín yín lọ́wọ́n ọba ọ̀nà ọba ní láyẹ̀ rí ìlú fi ìwé kìí ṣe kò lé ọlá ìmí ọlọ́ọ̀ba kún kankan tí gbogbo yín sì fẹ́ bá decide pé ah gbogbo orílẹ̀ ayé wa decide pé ah kò tiẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa náà máa ṣe bí ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo yín wá ń ṣe bí ànábì Muhammad yẹn sallallahu alaihi wasallam kò ní kí ọlá ọlọ́run ọba lékún tí gbogbo yín àlùjọ̀nú àtẹ̀yàn tẹ́bọ́ wá decide pé ah ẹ má jẹ́ akírun mọ́jàre afẹ́ strike ìbádà strike tẹ́bẹ̀ pa ara wọn tó ń lọ hunger strike tó aláwọ̀ ò ní jẹun àmẹ́ tó rán wọn kódà àwọn mùsùlùmí máa ń ṣe wọn aláwọn lọ on strike tí wọ́n bá ní kí ló dé wá nítorí pa amẹ́ríkà ń pa àwọn mùsùlùmí tí tá amẹ́ríkà bá ń pa mùsùlùmí ìwọ́n náà wá dúpẹ́ parẹ́ wọn làwọn lọ ọ̀nà strike kéèyàn kọ́ wá sọ pa lọ ọ̀nà ìbádà strike àṣì ìbádà mọ́ ẹ jẹ́ ká pọ̀ di ẹ̀wọ̀ oṣù kan ká má sí lọ́ọ̀ oṣù kan ah, ànábì sọ̀rọ̀ àdìwà sálá ní ọlọ́run ní làyà kóso záàlìkà mi mólìkì ṣe à eléyìí ò ní dín kankan kú nú ọlẹ́yìn mi ọlọ́run ọba o ẹ wá sì mí yẹ torí pé ìsìn ọlọ́run ọba káwa fi ṣoríire látàrí ẹ̀ nígbà tí ìbílísì yarí ṣọ́nà ń bẹ̀ nígbà tí ìbílísì yarí pé a ah, kí ló dé wọ́n lọ́wọ́ ọba kí ló dé tó fi pa mí láṣẹ kí n forí balẹ̀ fẹ́ tó dá ojú mi báyìí ló ṣe dá àbúrò mi ni àmójúlọ lọ́jọ́ orí náà ìgbà wo lọ bí ìgbà tó fẹ́ fẹ́ yẹ gan àjọ lọ sanwó orí yẹ yìí ṣẹ́mi pé tó máa ń ṣẹlẹ̀ láyé nìyẹn ó wá délé ni ó ṣe wá àfi fún wa ó láàmọ̀rún kí ó láṣẹ kínní kan ìṣe tí èṣù ni kọlákítàwù min tin wà kọlákítàní min nar ibi yẹ̀pẹ̀ ló ti dáná ibi iná ló ti dé mi yorùbá sọ wípé ìgbéraga máa ń ṣíwájú ìparun ẹ nílé èèyàn kan kó parun àyàfi kó jẹ́ tó ti kọ́kọ́ gbéraga síwájú béèyàn bá sì ti jẹ́ tí máa ń gbéraga ìgbéraga máa ń fọyàn lójú kú omi òdodo. ẹ̀rí pé èṣù òun ti wò pé iná lágbára ju iyẹ̀pẹ̀ lọ irọ́ ni àbí ni jọmọ́ tí iná bá ṣẹlẹ̀ ń sè ẹ̀dá yẹpẹ̀ sí á àbí òní ṣe lè fi iná ṣe fún yẹpẹ̀ kẹ wá sọ pé fẹ́ máa sún yẹpẹ̀ ẹ máa sún nìṣó iná yẹn á máa kú ẹ máa bá yẹpẹ̀ ń ni àbí ni so kọlọ ma jẹ́ kí a kọlọ ma má jẹ́ so ẹni tó bá jẹ múmin tó di onígbàgbọ́ òdodo a gbọ́dọ̀ gbé ọlọ́wọ́n ọba sí ipò tó dáa ká yin ọlọ́wọ́n ọba ká dúpẹ́ fún un ọba yin ó ní alihamudulilahi ọba gbogbo àgbáyé ọba gbogbo àgbáyé níbi ọlọ́run bá júwe rẹ̀ fún wa pé Rabbul alamin alaalamin plural ni the lord of the world àgbáyé kò ṣe wọ́ọ̀dù ẹyọkọ̀ wọ́ọ̀dù ẹyọkọ̀ alamuli insan àgbáyé àwọn ẹ̀dẹ́ ènìyàn àgbáyé màláìkà àgbáyé àjọlò àgbáyé àwọn nọbatat àwọn nǹkan irúgbìn àgbáyé ẹranko àti oríṣiríṣi ẹ̀dá ọlọ́run ni ọlọ́run gbogbo wọn òun akọ̀ọ̀lẹ́kù òun lòun dá gbogbo wọn wàrọ̀síkù òun lòun pèsè fún gbogbo wọn wàmùdábìrù ṣùgbọ́n òun sì lòun darí àlámọ̀rí gbogbo wọn pátápátá kò sí ìtí ó kù lábẹ́ àṣẹ ọlọ́wọ́n bá ló gbogbo ẹ̀dá. ẹbí ọ̀fọ̀ ń sòrò. kò sí ìtó kù ní abẹ́ àṣẹ ọlọ́wọ́n bá ló gbogbo wọn. àwọn súra oríṣiríṣi ló bẹ̀rẹ̀ pẹ̀lú hamd tó jẹ́ pé tọ́nà bá fi bẹ̀rẹ̀ náà ni pé ọpẹ́ ní fọ́lọ́wọ́n bá. mélòó làwọn súra yìí jọmọ́ àwọn súra kan náà bá bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi márùn-ún ṣé márùn-ún ni tí ó gbọ́ alásọ̀pọ̀ ti pé márùn lè náà mélòó lẹ pè ẹ sọ pé irọ́ ẹ sọpọ́tì wọn ókè náà àfáàyè náà ló ń sọpọ́tì ẹ tó ní márùn ni ẹ jẹ́ súra alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alihamdulilayi súratul Fatiha kí lọ́nà ọba sọ ń bẹ̀ alihamdulilayi rabbil alamin súra ẹlẹ́ẹ̀kejì súratu súratu sábà ìkọlẹ́lẹ́ẹ̀kejì súratu káp kọlẹ́lẹ́ẹ̀kejì súratul Fatir last one yẹn suratul an'am quran chapter six kí ọlọ́run sọ bẹ́ẹ̀ alhamdulillahi alladhi khalaqa as-samawati wal arda wa ja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ọlọ́run ní ọpẹ́ ní fọlọ́wọ́n ọba khalaqa as-samawati wal arda alladhi ọba tó ṣe kó ló dá sọ́mọ́ àtìlẹ̀ wa ja'ala adh-dhulumati wan-nur òun lọ́ba tó dá azulumat òkùnkùn wà núùrù òun náà sì ló dá ìmọ́lẹ̀ ẹ wò gbà tọ́lọ́ bá fẹ́ sọ ń bí ó ní wàjá alazulumat wà núùrù ó lòun lòun ọba tó dá gbogbo àwọn òkùnkùn wà núùrù àti ìmọ́lẹ̀ òkùnkùn tó pọ̀ ìmọ́lẹ̀ ẹ̀yọ̀ kan ṣé kí mo pọ̀ mẹ́rẹ̀ kò sí bókùn kò ṣe lè pọ̀ tó jọ mọ́ tí ìmọ́lẹ̀ kékeré kan bá dé báyìí òkùnkùn yá ṣe kí ni á parada ni ẹ wo mọ́ṣáláṣí ìbò ṣe tó yìí òkùnkùn lè wá gbogbo ọbẹ̀ ẹ tọ bọ́ọ̀bù ẹyọ kan àṣírí òkùnkùn máa ṣe kí ni ó máa tú irọ́ lè pọ̀ rẹpẹtẹ òdodo ẹyọ kan báyìí òdodo sì ló máa borí jọmọ àwọn ẹni èṣù lè pọ̀ rẹpẹtẹ ẹni tó náà bá lè jẹ́ ìyẹn ọkọ̀ òun náà ló máa borí báwọn nǹkan tó hàn yọ sí lẹ́yìn ọlọ́run wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n mélòó lọ́lọ́wọ́n ọba anur ọ̀kan ṣoṣo ni Allahu nuru samawati wal ard ọlọ́run ní òun ni ìmọ́lẹ̀ sánmọ̀ àti ilẹ̀ ìmọ́lẹ̀ sánmọ̀ àti ilẹ̀ ọlọ́run lóhun ni so kọ́lọ́ kò fi wá ṣe kò ń gẹ́ dáadáa suratu suratu lkaf alhamdulilahi ladi anzala ala abidihi likitab wàlámù yaj'al lahu iwaja ọpẹ́ ni fún Ọlọ́run ọba alladhi anzala al-kitab anzala ala abidihi al-kitab ọba tó sọ síra náà ìyẹn ní al-Qur'an ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ tí ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam wàlámù yaj'al lahu iwaja ìrújú sì ni ọlọ́ọ̀bù òfin sínú àdùnkùrà àjì kìtàbùn mubí síra tó kílẹ̀ ẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹrin súrọ̀tù sábà ọlọ́run ní alihamdulilahi lẹ́dí alihamdulilahi lẹ́dí súrọ̀tù sábà yìí alihamdulilahi lẹ́dí kọ́dà kọ́ sàmáwá ti wà láàrùn khalaqa as-samawati wa ma fil ard kí ló bẹ̀rẹ̀ suratul Saba yìí. ẹ ṣeun jàre gbogbo wa ti gbàgbé ẹ ẹ̀rí títóbi ọlọ́run gbogbo wa ṣe kí ni àwọn jọ̀mọ́ ìwá ni kò yẹ kó gbàgbé ẹ̀ torí pé súrà tí gbogbo wọn há lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá ń kọ́ ó gbogbo wa lọ wa ma kana rabbuka nasiya ọlọ́run nìkan ni òkè gbàgbé nǹkan ìyẹn ló fi nínú ìròyìn tọ́nà bá fi ń jí ọlọ́run ọba nìyẹn gbogbo tó bá ti máa ń gbàgbé nǹkan kò ń ṣe ọlọ́run ànábì sallallahu alaihi wasallam máa ń gbàgbé nǹkan ó ní ana ana basharun mithlukum èèyàn bíi fi ní mi àǹsà mo máa ń gbàgbé fáìgbà lọ sí ìtò tí ìbá ti gbàgbé ẹran mi léjì àlọ́bì ń ka kúránì àyàwá okùnrin gbára wọn kò rí pé àwọn ọ̀jọ̀mọ́ bá dákẹ́ à ah, ta ló tó bẹ́ẹ̀ ànábì ọlọ́run ò rí kí ó pè ṣẹ́mi pé lọ́dọ̀ wa ń bí àfọ̀ òrí kí ó pè ọmọ kí ó wá pè é wọ́n lè sọ pé kò tún mọ kí ó mọ láyé ẹ̀ a ah, àwọn bàbá gbàgbé kéwú àwọn bàbá ò sì gbàgbé wọ́n ṣe bí ẹni tó gbàgbé ni ìwọ wá pé kéwú náà a ah, ò tún mọ kéwú mọ́ kọ́nà má ṣe wá ní onífìtínà àjọ ànábì rè sọ́wọ́ àlùwọ̀sẹ̀lá ànábì ṣe mistake torí pọ̀ rẹ̀ ní ìyọ̀nù ó ṣe mistake torí pọ̀ rẹ̀ ní ìyọ̀nù ó wá sọ wípé ńgbà tó ń kírun tán pé àfìnà ti ùbẹ́ yìí ṣé ùbẹ́ yìí dẹ̀ wà láàrin yín ṣá torí pé ùbẹ́ yìí nínú àwọn àgbà oníkùnrin nínú àwọn sọ̀hábà ni nínú àwọn àgbà àfàgbà tí wọ́n mọ kùnrin dáadáa nínú àwọn sọ̀hábà ànábi yẹ fẹ́rẹ́ ti pé ńgbà tó ń gbàgbé yẹ kó pé òun ṣùgbọ́n oníkálukú ṣe kéde. wọ́n wò pé ah òjíṣẹ́ ọlọ́run ànábì ni àwọn wọn èèyàn mi ti yín ni mí èmi náà máa ń gbàgbé ọmọ ẹ̀dẹ́ èèyàn mi ti ni mí tí n ẹ̀rọ mi létí ṣùgbọ́n náà ọba ń kọ́ òun tí òun gbàgbé wà máa ká ọba rẹ ọba tí gbàgbé ni o ọlọ́run kì í gbàgbé ni ẹ̀rí oríṣiríṣi àwọn ọ̀kọ́ táwọn èèyàn máa ń sọ lọ́dọ̀ àwọn ṣíà wọ́n gbà kọ́nà máa ń so ṣùgbọ́n lọ́dọ̀ alùsùn náà wà ní ọlọ́ọ̀bù kì í gbàgbé nǹkan ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ni wípé a máa gbàgbé ilé ìjẹ́ nínú àgbọ́yé ọlọ́ọ̀bá tún ní ọ̀nà karùn tó fi yin ní alihamdulilahi alihamdulilahi fatir wal جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء ọlọ́run ní ọpẹ́ ní fọ́nà ọba fásirù samawati wal ard ọba tó dá sọ́mọ̀ fátọrọ̀ kọ́lákọ̀ ọba tó dá sọ́mọ̀ àtìlẹ́yìn ja'ilil malaikati rusula òun lọ́ba tó wa malaika màláìka ó wá ṣe wọ́n lójíṣẹ́ òlí àjìlẹ̀ hasin àwọn màláìka wọ́n ní ìyẹ́ ìyẹ́ wọn ó ṣe bí tẹ́yẹ o ẹ̀rí pé inú àwọn oríṣiríṣi píkṣọ̀ pàápàá jùlọ àwọn ní Jehovah Witness wọ́n máa ń gbé àwọn òwe káàkiri ẹ̀rí pé tó bá fẹ́ ya angel wọ́n wá ya èèyàn kan èèyàn yẹn wá ṣe kí ni á wá ní ìyẹ́ bí tẹ́yẹ wọ́n ló fò rárá o má jẹ́ kí yẹn wà lórí ẹ pé bí ẹni màáìka ṣe rí o wo lion àti lion àti màálù ṣé wọ́n jọra wọn wọn jọra torí pé ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ẹranko wá tú làwọn yẹn wo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti lion ṣé wọ́n jọra wọn wọn jọra bẹ́ẹ̀ náà ni àwọn màláìka àwọn olóòjọ kọ̀ọ̀kan ní tọ́lọ̀ ọba dá má fi wọ́n wéra wọn àwọn màláìkà sì ní ẹ̀dá tá a lè fojú rí ni wọ́n ẹ̀dá tí a lè fojú rí ni wọ́n nínú gbogbo àwọn ẹ̀dá tí ọlọ́run bá dá kò sẹ́ni tó rí màláìkà bó ṣe rí gangan báyìí àyàfi ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run bá tó kù kò sí ìtórí màláìkà Jibril gẹ́gẹ́ bí ó ṣe rí gangan báyìí ànábì sallallahu alaihi tó sì rí náà ó rí lẹ́ẹ̀mejì gbogbo ìgbà tó kù jìbìrì yìí máa ń wá ní àwòrán èèyàn ni ìgbà àkọ́kọ́ tó rí òun náà nígbà tó wá tó wá mú wáhíù alákọ̀ọ́kọ́ wá nígbà tó wà ní káfù hìrọ̀ àbí fi hìrọ̀ tẹ́wọ́n wá bá nọ́bì sọ́dọ̀ àlè ọ̀sẹ́lám ìgbà àkọ́kọ́ tó yọ sá tẹ́rù bá tí mú tó sá lọ dẹ́mílò nìyí á ah, ẹ̀dá aṣọ́bù mi ẹ̀dá aṣọ́bù mi wọ́n ní tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù á bà á ẹ̀rọ àwọn èèyàn tó máa ń wà wá kú wa ni ọjọ́ tẹ́lómi bá lóun wá ṣiri ọjọ́ tó bá rí àlùjọ ló báyìí ẹlòmíì mú wọn máa ya wèrè ni tó bá rí àlùjọ ló kódà ń gbà mí àlùjọ ló tó máa ń rí wọn ò ní rí ní àwòrán àlùjọ ló gangan ó lè wá ní àwòrán èèyàn ṣùgbọ́n gbà èèyàn bá rí èèyàn tó ní orí bíi fọ́tì èyí ẹyọ kan tó ní orí fọ́tì ẹsẹ̀ bíi one million nígbà táwa ń kékeré àwọn fíìmù burúkú kan wà tí wọ́n ṣe ń gbà yẹn bóyá àwọn bíi fàdéyí àbí nǹkan kan ni àwọn eré tí wọ́n ń ṣe ní ayé ìgbà táwa sì wà kékeré yẹn ni kọ́nà má jẹ́ àbáwọn wọlú ẹ̀ mọ́ ẹni yẹn báyìí ẹ wọ́n ṣe ẹsẹ̀ ẹsẹ̀ dàbí ọwọ́ báyìí ẹsẹ̀ bí ọwọ́ lẹsẹ̀ ṣe rí báyìí ṣó ti yé béèyàn bá báàgù yẹn pàdé jọmọ ṣẹmẹ kó rí lè dàrú àwọn tó bá ń wà wá kú wá wọn á rírì kú rí ẹlòmí àyà wèrè wọn á lọ sàṣẹ débẹ̀ ni àdẹ̀rí sọ àbà kan rí kọ́ wa àsọ àbà yẹn ká kúránù látara kó ka kúránù orí ẹ̀ wá dàrú rárá orí tí wọ́n tún máa ń pèsè ni látara pé wọ́n ń ka Qur'an ẹni tó bá wà wá kú wájú ọmọ á rí rí kú rí kọ́lọ̀ kó bá ṣe là wá bí kọ́lọ̀ má sì jẹ́ ká wá wá kú wá ẹni tó bá ti wá wá kú wá ó gbọ́dọ̀ rí ni so kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa so ọlọ́wọ́ bá sọ́n pa àwọn màláìka ó ní wọ́n ní ìyẹ́ ìyẹ́ wọn kò sì dàbí tẹ̀yẹ alágbára ni wọn yẹ̀zídùfìlẹ̀ kọ́lìfì mà yàṣà tẹ́lómi bá gbọ́mọ sí nọ́mbà tá a kà arúgbọ́rọ̀ ìyàwó méjì là ń sọ rárá mọ́tínà òǹkà ni kí nǹkan jẹ́ méjì ṣókìyé wàtúláàlà kí nǹkan jẹ́ mẹ́ta wàrúbá kí nǹkan jẹ́ mẹ́rin ṣókìyé ó wà nù ọmọláìkà ìyẹ́ méjì lónìí ó wà nù wọn ìyẹ́ mẹ́ta lónìí ó wà nù wọn ìyẹ́ mẹ́rin yẹzidu bìlà kọ́líkì mà yàṣà ẹni bá ti wọn lọ ọlọ́run bá máa lékún ẹ̀dá dídí ẹ̀ màláìkà jibril ìyẹ́ six hundred lónìí three hundred three hundred ìyẹn tó ń ní nìyẹn so ànábì rí pẹ̀lú ìyẹ́ àti bó ṣe rí gangan lẹ́ẹ̀mejì ìgbà àkọ́kọ́ nígbà tó mú ikọ́rọ́ wá bá ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìndà sidratil muntaha ẹ̀yìndáha jannatul ma'wa nígbà tó wá mú ànábì ṣèrìn àjò al-Isra wal-Mi'raj nígbà tó gbogbo mọ́ṣẹ́ lọ Jerusalem tó lọ gbogbo àwòrán báṣáàrù ni àwòrán ọmọ ẹ̀dẹ́ èèyàn ni ṣùgbọ́n gbà tó wá dé sọ́mọ̀ lókè lọ́hùn sọ́mọ̀ kejì náà ó padà wọ́n sí ipò màláìkà ó wá má lọ́bì débi kan ó ní ṣe orí tí mo dé yìí mi nǹkan já bẹ̀rí báńdìrì èmi nì ó ní ṣùgbọ́n máa lọ bọ́nà ọba rẹ̀ ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ànábì wá dá lọ sọ̀rọ̀ máa lọ sọ̀rọ̀ jìbìrì lè kọjá yìí jìbìrì kò kọjá yìí so kọ́lọ̀ kó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ànábì tó kù kò sẹ́ tó fojú rí àwọn màláìkà bí wọ́n ṣe rí ṣùgbọ́n tá a bá fẹ́ kú jọ kò sí màláìkà mi fẹ́ gbẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa máa rí ṣùgbọ́n wọ́n ní ẹ tí mọ́tò bá gbá kò ní dúró mú nọ́mbà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹtí mọ́tò gbá ń sìn kọ́ wá lò ló kọ plate number mọ́tò tó kọ tó gba sílẹ̀ kò gba dáadáa ni tó bá gba dáadáa wọ́n máa bá kọ nọ́mbà yẹn ni kéèyàn kan wá kú sìn kó wá ní à ah, nígbà tó kú kó wá padà wá sílé ayé mo rí fídíò kan láìpẹ́ ìbọn mi wò ó dókítà ni wọ́n ló kú rí ó wá múròyìn oríṣiríṣi wá gẹ́gẹ́ bí dókítà so gbogbo àwọn eléyìí àwáwí kan báyìí so kọ́lọ̀ ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa ìyẹn jẹ́ ọ̀rọ̀ nípa sẹ́mi Allahu liman hamida ọlọ́run bá gbọ́ ẹni tó bá yìí Rabbana Rabbana olúwa wa ìwọ ọba tó dá ọ rọ̀díkùnà ìwọ ọba tó ń pèsè fún wa yàbò dábìrọ̀ òmórìnà ìwọ ọba tó ń darí àlámọ̀rí wa lákàlẹ̀ àwùjọ ìwọ ni gbogbo ọpẹ́ ló tọ́ sí sẹ́mi Allahu liman hamida. إثبات أن الله يقبل ó وفي rìnlẹ̀ fún wa pọ́nà دعوة، máa ń gbàdúà ẹ tó ṣe alihamudulilá ó ti ṣe àdúà anabi sallallahu alaihi wasallam ó ní afdọlù zikir alihamudulilá ó ní ìtò lọ́lá jù nínú téèyàn máa fi ń rántí ọlọ́run òun ni kéèyàn sọ pé alihamudulilá ìtò lọ́lá jù pàfẹ́ rántí ọlọ́run ni ká sọ pé alihamudulilá ọlọ́run ti wá sọ pé tá a bá ti ń ṣèrántí òun òun gbọ́ wa sẹ́mi Allahu liman hamida so mùsùlùmí ò gbọdọ̀ jákọ̀ ìwọ ṣáwìn ni ìwọ ṣáwìn ni ẹnikẹ́ni tọ́nà ọba bá fún ní àǹfààní àti ṣe àdúrà ọlọ́run ọba ti fún ní àǹfààní gbígbàdúrà àfàìṣàdúrà ni àìgbà téèyàn bá ti mú àwọn májẹ̀mú tí máa ń jẹ́ kádùá gbà téèyàn bá ti mú dání ìwọ ṣá máa ṣàdúrà lọ má wojú pé ọlọ́run fẹ́ gbà rárá ìwọ ṣá máa ṣe ìtọ́lọ̀ ò ti fi lé ẹ lọ́wọ́ ó tọ́jú ẹ̀ èyí tí ò tọ́jú ẹ̀ bóyá ó ti fi lé aburú jìnnà sí ẹ so ló fi jẹ́ wípé ẹnikẹ́ni tó bá ń ṣàdúà kò ní pàdánù kankan o ló fi jẹ́ pé ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó àdúà ṣíṣe Rabbana wa lakal hamd ìwọ náà bá wa ìwọ ni ọba ọpẹ́ tọ́ sí nígbà tá a ti mọ fọ́nà ọba yìí ó ń gbọ́ káwa náà wà máa dúpẹ́ fọ́nà ọba ilé ìṣe pàtàkì so èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó kọ́ọ̀lù Rabbana wa lakal hamd rọ́bànà wàlàkàlì hàmù àbí ká sọ pé aláhùnmọ́ rọ́bànà làkàlì hàmù ẹn tó jẹ́ mọ́ọ̀mù máa wí ẹn tó jẹ́ ẹn tó wà lẹ́yìn mọ́ọ̀mù òun náà máa wí ẹn tó ń kí òun náà máa wí ọkùnrin máa wí obìnrin á wí gbogbo wa ni nínú orígun nìyẹn àdínú ẹ̀rí òun náà ni àdínú àbúrera láti kà síwájú pé ànábì sọ̀rọ̀ àṣẹlám ìgbà wo la máa wá sọ Rabbana walakal hamd wa huwa qa'imun nígbà tá a bá ti dìde dúró kò kí ń ṣòun ni a máa fi ń gbéra sókè èyí tá a máa fi ń gbéra sọ láti rúkú òun ni kí ni sẹ́mi Allahu liman hamida ẹ̀rí pé lọ́gbọ̀rọ̀ mọ́ṣáláṣí wa nígbà tá a bá ti ní làdáni

ó tí mọ̀mọ́ ń kà àwọn èèyàn kì í gbọ́ ní èyí tó bá kí sókè ó sì yẹ káwọn èèyàn máa gbọ́ èyí tó bá wọ̀sì jù lọ́jọ́júmọ́ èrò àpọ̀ lọ́wọ́ ẹlòmí àti ronú ọjà ọjà tó fílẹ̀ ilẹ̀ lọ́kọ̀ ẹ máa wà nígbà tó kú gbọ́n tí mọ̀ mú ká àwọn òsì gbàgbọ́ yé débi pé nígbà táà bá ti gbọ́ yẹn àwa náà máa ká títí wá so ó yẹ kí mọ̀ mú wí lọ́nà táwọn èèyàn máa fi gbọ́ so ìmọ̀mù la gbọ́dọ̀ máa tẹ̀lé kò ń ṣe muazin torí pé muazin yẹ tó bá ti ṣe ìkọ́ tó bá ti pèrò èyí tó jẹ́ iṣẹ́ muazin gangan òun ni òun pípé ìkọ́ mọ̀ àfikún ni tí mo tó bá ṣe kò sí láì fi adìfẹ́ gbé kọ́ mọ̀ sí ìfapẹ̀rẹ̀ kí mọ̀ bọ́ síwájú ìtawù ìtawù kó dẹ̀ gbé mẹ́ẹ̀ Allahu akbar Allahu akbar kí mọ̀ mú ṣe kọ́ mọ̀ ẹlòmíì tí o ṣe òun ló pèrò a lè gbé máìkì fún kó sì kọ́ ọmọ tí ó ti yé ìmọ̀ọ́mọ́ wa máa wí àwọn nǹkan yẹn tó bá sọ pé sẹ́mi Allahu liman hamida àwa náà máa sọ wípé sẹ́mi Allahu liman hamida faqulu mithla ma yaqulu al-imam ànábì sọ́nù àdìsí ni pé ẹ máa sọ tí mọ́mù bá ń sọ nínú tí mọ́mù ń sọ ni sẹ́mi Allahu liman hamida àwa náà máa sọ lẹ́yìn náà tá a bá ti wá dìde dúró ẹni kan sọ wípé ànábì sallallahu alaihi wa sallam yaqulu sami'a Allahu liman hamidah hina yarfa'u salbahu min ar-rak'ah tánábì bá fẹ́ gbé ẹ̀yìn ẹ̀ bìbí a sọ pé sami'a Allahu liman hamidah wa yaqulu wa huwa qa'im rabbana wa lakal hamd àwa wà lórí ìdúró àwa sọ pé rabbana wa lakal hamd sọ ilé jẹ́ lórí sí agbọ́dọ̀ ṣe eléyìí tó tẹ̀lé eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn kọ́ọ̀lù subuhana rabbiyal azim ìrùkú wa ká sọ pé subuhana rabbiyal azim ọlọ́run bá sọ ilé ìlú Quran fasabbih bismi rabbikal azim súra wo fasabbih bismi rabbikal azim súra tú ohun ni pé sabbih isma rabbikal a'la fasabbih bismi rabbikal azim kùránda ṣàrẹ́ tó mọ̀bí tó wà ẹ̀ṣí suratul waqi'a fasabbih bismi rabbikal azim ṣókìyé last verse nínú suratul waqi'a ló wà má ti fadé so ẹ máa rí pé wọ́n ń pe àwọn nǹkan kan ní mọ̀nà sabat ìyẹn ni wípé bí relationship àbí ohun tó lọ sábà àwọn nǹkan tó jọra wọn láàrin súra sí súra nígbà tó lọ́n fẹ́ parí súra yìí súratul Waqi'ah gbogbo wa náà la máa ń kà àwa tá à ń wowó àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn bàbá tún máa ń sọ fún wa pé ìdáwákà ìdáwówó ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn bàbá ló wà kò sí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ wa ìrọ̀sẹ̀lẹ̀ ànábì ò ní ká fi wá kí àwòwó tó fi yé kò ní ká fi wá kí àwòwó tó bá wówó sábà ṣàdúrà tó bá ka kúrán tó bẹ̀ lọ kọ́ lọ́n fún ẹ lówó kò sí súra kan báyìí pé tẹ wọn ò ní ká fi súrátù mọ́ríyàmù wọ́mọ ó túmọ̀ sí pé tí tí tí nǹkan bá sọnù lọ́ǹtì àwọn èèyàn tún máa wá súrà kan pé tá a bá rí tó sọnù súrà báyìí táwọn èèyàn bá fẹ́ travel súrà wo náà máa fi ń fa ìrìn àjò wọn lọ́nà lọ́wọ́ súrà wo náà máa fi ń fa ìrìn àjò wọn lọ́nà lọ́wọ́ àwọn tó fẹ́ travel rárá lèyí láfi kù rẹ̀ ṣí súrà wo èwo làwọn èèyàn fi ń wẹ̀mí gígùn jọmọ́ làkọ́díjákù ẹ gbogbo àwọn ilé pátápátá àwọn bàbá ni kọ́nà bá wa san àwọn bàbá lẹ́sàn-án rẹ̀ kọ́nà kó sì forí jì gbogbo wa gbogbo ilé yóò sí inú ẹ̀sìn tánàbí mu wa sallallahu alaihi wasallam tábàfẹ́ travel ó ti ládùúgbà tánàbí ni a ṣe tẹ́ẹ̀bù tábà fẹ́ kémi wá gùn ohun tá a máa ṣe ànábì ti sọ fún wa sallallahu alaihi wasallam ó ní ìwọ tó bá fẹ́ kémi ẹ̀gùn ìwọ tó fẹ́ kémi ẹ̀gùn máa ṣe dáadáa sáwọn ẹbí ẹ̀ ìwọ tó fẹ́ kẹ́mi ẹgùn máa ṣe dáadáa sáwọn ẹbí ẹ máa ṣe àdúrà ànábì sallallahu alaihi wasallam ó ṣàdúrà fún Anas bùnú Malik ó ní Allahumma ìyá wa ìkọ́nà sọ̀hàbíyàt ó mú Anas lọ bá ànábì sallallahu alaihi wasallam ó ní hadha khadimuka mo mọ́mọ́ ìwá kó máa jẹ́ bọ̀ ìmú ẹ̀ kó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ kó máa rọ̀ ẹ́ lọ́wọ́ nulẹ̀ fádìrún kó sì bá mi ṣàdúrà fún ànábì sallallahu alaihi wasallam wá ṣàdúrà fún àlọ́ọ̀sì ó ní Allahumma àtìlẹ̀ ọmọràn ìwọ náà bàbá mi gùn lẹ́nu bá mi gùn lẹ́nu wákìfìr àmúwáláhùn wà wùládàwù ìwọ náà bàbá mi fún lówó tó pọ̀ àti àwọn ọmọ tó pọ̀ ó fi ti ẹsẹ̀ rinlẹ̀ pé Anas bùnú mọ́líkì ó bí ọmọ tó lé ní hundred kò ń ṣe ìtàn japa àti yanribo ẹ lọ ka ìtàn anas tó wà lákọọlẹ ó bí ọmọ tó lé ní hundred ó sì ní owó tó pọ̀ kọ́nà má ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́nà ń fa wa náà lọ́mọ tó pọ̀ hundred lọ sókè ó rọ náà lọ́rùn tóbìnrin kọ̀ọ̀kan bá bímọ forty forty jọ̀mọ́ mélòó nìyẹn jọ̀mọ́ one fifty. tán bá bí thirty thirty ẹ tẹ bá wò pé subhanallah tá a bá parí bóyá mo ti ẹ̀ bẹ́ẹ̀ ni orí fóònù mi ó sì wà ń bẹ́ẹ̀ àwa kọ̀ọ̀kan náà dẹ̀ ti rí mọ́ríyámọ̀ láti Uganda àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ ọmọ thirty seven years ọmọ thirty eight years ló dàbí ó dẹ̀ bímọ thirty seven tẹ bá tún wá rí obìnrin ìjọ̀mọ́ àlàáfíà yìí pọ̀ síbẹ̀ ni o tó bá ní kò ìbímọ ju mẹ́ta lọ ẹ̀ ní jiyànjọ mọ́ ọlọ́run ló ń ṣe tẹ́ bá wá rí ńgbà kan interview ẹ̀ tẹ́ bá rí báwọn ọmọ ah Allahu akbar Allahu akbar ẹ wá wètò ọlọ́run nígbà tó fẹ́ lọ́kọ ó di ọmọ twelve years ó bí ọmọ àkọ́kọ́ ẹ̀ ńgbà tó jẹ́ fourteen years bàbá tó sì fẹ́ di over ó di over sixty bàbá tó fẹ́ ó ti ó bá tó bá ní kẹ́lómi fẹ́ ọkọ ń tẹ adé àmì ah, lè fàgbàlagbà ìyàwó àyíṣe àwọn ọdún mélòó ni tó fi sí àlọ́bí sọ̀rọ̀ máa lọ sẹ́lá ẹ̀sìn ní ká fi gbogbo ńlá bá fẹ́ ṣe ẹ̀sìn ní ká fi ṣe kọ́lọ̀ ṣe wá ní ọmọ ẹni tí a tó kó àwọn ọmọ rere jọmọ èmi tí mo bá yín sọ̀rọ̀ kó jẹ́ pé mo ti níbi fífítì ṣẹ̀mẹ̀ pé mọ́ṣáláṣí yóò ní gbà wá ẹ́ àwọn àbúmbì káwọn náà ti ní bóyá bíi fifty mo pe tèmi àbí ẹ̀gbọ́n làwọn tún jẹ́ fún wa káwọn ti níbi seventy ṣó ti yé kọ́lọ̀ má ṣàṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ tún wá fún wa lówó tó pọ̀ lọ serious boss, ló tò kalẹ̀ yìí kọ́ni ta ló ní kọ́ni àbúlágbájá ni kí ló fi ń ṣe wọ́n fi ń káwọn ọmọ wọn lọ sí school ni ẹ̀rí kóore ni jọ̀mọ́ kọ́lọ̀ má ṣe ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kò ṣe bẹ́ẹ̀ fún wa kọ́lọ̀ kò gbà wá láàyè aná sì bímọ tó pọ̀ rọ́dí aláàánú torí kí ni àná fi ṣe àdúrà fún ló fi jẹ́ pé èèyàn máa ń ṣiṣẹ́ kéèyàn gbàdúrà kéèyàn bá ń kọ́ṣẹ́ bì kan máa ń ṣiṣẹ́ kí ọ̀gá ẹ̀ ṣàdúrà fún ẹ tó bá ń kéwú bì kan máa ṣiṣẹ́ káfẹ́ ṣàdúrà fún ẹ gbogbo nǹkan òun bọ̀ ga kan ṣiṣẹ́ máa ṣiṣẹ́ kó lè ṣàdúrà fún ẹ pé á ah, ọdún adẹ ìwọ náà ọdún adẹ fàlùbáríkà ṣiṣẹ́ tiẹ̀ náà gbogbo gbà téèyàn bá ti wà lábẹ́ èèyàn kan máa ṣiṣẹ́ pé kó gbàdúrà látara àwọn ènìyàn torí pé ọlọ́run ọba àlékè ọlá ó máa ń gbàdúrà àwọn èèyàn kan ti kọjá àlà lọ́dọ̀ wa ń bí ni o àwọn àfẹ́ ni ìṣáájú náà máa ń ṣe dáadáa sáwọn tó di àfa wọn sáwọn tó jù wọ́n lọ látara ẹ̀kọ́ lè gbàdúrà àpèjúwe àwọn tánàbí ṣe àdúrà fún tọ́lọ́ ń fi gbàdúrà wọn pọ̀ ó pọ̀ nú àwọn ọmọ sọ̀hábà tó jẹ́ pé wọ́n gbé àwọn ọmọ yẹn lọ bá nọ́bí ńgbà tó wà ní kékeré pé ká nọ́bí ṣe àdúrà fún wọn èyí tó pọ̀ jù nú àwọn ọmọ yẹn náà di àfa nú àwọn tàbíìn àbí nú àwọn sọ̀hábà sìgọ́rù sọ̀hábà àwọn ọmọ kékèké sọ̀hábà tabawo anabi sallallahu alaihi ibnu abbas radiyallahu anhu ó rí ànábì tó fẹ́ lọ ṣe gbọ́nsẹ̀ ànábì lọ́nu toilet ó rí pé ànábì ò gbomi dání kò mú nǹkan kan dání ọmọ yìí sì lọ ṣe kí ni ó lọ bá ànábì mú àwọn nǹkan tó lè fi ṣe ìmọ́ra nínú hadith kan ó egungun àti nǹkan bíi ìgbẹ́ ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ṣàwò pa àwọn nǹkan tó dry ànábì sallallahu alaihi wasallam ní kó dá àwọn kan padà ó gba òkúta lọ́wọ́ ẹ̀ nígbà tánábì ṣetán ànábì wò pé ah, ọmọ dáadáa lọmọ yìí ànábì sallallahu alaihi wasallam ń tàkà rẹ̀ ṣàdúrà fún un ó ní Allahumma faqihu fid-din ìwọ náà bá bá mi fún ọmọ yìí lágbòóyè ẹ̀sìn wa'allimhu ta'wil kò sì bá fún ní ìmọ̀ tafsir Ibnu Abbas radiyallahu anhu nínú ọmọ yìí tó bá ń sọ pé mo fásirù ábìhìl ọmọ ta ni àfa àgbà onítẹ̀síìrì nínú gbogbo ọmọ islam lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ibnu abbas kí ló fà ànábì ṣe àdúrà ìfún akànṣe àdúrà ni akànṣe àdúrà ànábì ṣe àdúrà fẹ́yàn kó lọ́mọ púpọ̀ kó bímọ púpọ̀ kẹ́mi ẹ̀gùn anas tá à ń sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ó lo ohun tó lé ní hundred years láyé kó tó kú ó lu hundred years ó pé ó tún lé kánọ́ọ̀sì tó kú anọ́ọ̀sì sì ní owó tó pọ̀ kó sì di ọmọ tó pé hundred wọ́n tún lé díẹ̀ àdúrà ni so àdúrà lọ́bi sọ̀rọ̀ wà ní ọ̀sánlá máa ń gbà àdúrà mùmíní máa ń gbà ẹnu mùsùlùmí tó bá ti là ohun tó bá wí ọlọ́ọ̀bá máa ń gbà láàṣẹ gbọ́dọ̀ máa ṣẹ́ ìpè ànábì kọ̀ fún wa a dẹ̀ sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní júmọ́ àní wípé ká má máa wùwẹ̀ pé ànábì ìtakùlùmọ̀lá inú sàlá àwọn nǹkan tí máa ń mú ni gbèpè èpè àárọ̀ kùtùkùtù èpè ìrọ̀lẹ́ àti talẹ́ àti tọ̀sán ànábì ní ká sá fún àwa náà mọ èpè àárọ̀ kùtùkùtù lọ́dọ̀ wa mi kí ni jọmọ́ tọ́ba léèyàn kan forí gba èpè àárọ̀ kùtùkùtù kí ló bá ń bi jọmọ́ lọ́dọ̀ Yorùbá kéèyàn kan lọ tọ́ílẹ̀tì kó dé tọ́ílẹ̀tì ń dájú kùtùkùtù tí gbẹ̀gbọ̀n mọ́jú bó ṣe wá dé tọ́ílẹ̀tì báyìí tó sáré wọbẹ̀ ó bá tún sáré jáde padà tọ́ílẹ̀tì ti ó ti fún èèyàn kan ti bọ́ bẹ̀ lóru ó ti yàgbẹ́ sí gbogbo ilẹ̀ olórí kìíní kan wo ló ṣe kìíní báyìí èpè àárọ̀ kùtùkùtù nìyẹn o ànábìbí ẹ̀ páyà ẹ̀ ìmáyàgbẹ́ sí abẹ́ igi táwọn èèyàn jókòó sí ojú ọ̀nà tó ń gbà kọjá ibi táwọn èèyàn ti máa ń gba tẹ́gùn kó wá bọ́ síbẹ̀ kó máa yàgbẹ́ síbẹ̀ ẹ̀rí bí ìlú wa ṣe rí lẹ́ni ni àwọn èèyàn á sì bọ́ sẹ́gbẹ́ gọ́ta ń bẹ̀ yẹn á sì bẹ̀rẹ̀ mọ́bẹ̀ ìní á dìde dúró á sì máa tọ̀ ọpẹ́ ni fọ́nà pa jẹ́ mùsùlùmí téèyàn bá jẹ́ mùsùlùmí ó yẹ kó ah, bó ló ti fẹ́ jẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kánà ìdá àrọ́dà wọ́n ní tànàbí bá fẹ́ yàgbé àbúfẹ́ tọ̀ zahaba hatta la yarahu ahad nígbà tá à ń sọ yìí gbogbo tọ́ílẹ̀tì tá à ń lo igun sí ṣùgbọ́n ànábì máa wọ inú lọ sallallahu alaihi wasallam hatta la yarahu ahad táfi di pé èèyàn ní rí ànábì mọ́ báyìí kó tó lè ṣe àwọn lọ lójú títì wọ́n máa lọ títì gbẹ́bí kan àtàgbà àtọmọdé ṣùgbọ́n pẹ́ ni fọ́nà pa jẹ́ mùsùlùmí ẹ̀ nílé èèyàn kan tó jẹ́ mùsùlùmí tó gbẹ́sìn yìí kó wá máa lọ títì kó má wàá ní tìjú àṣírí tọ́nà bá bò sí lára kó wá kó gbogbo ẹ̀ sáàrin títì kó lóun yàgbé àbúrò ń tọ̀ àìní jẹ́ mùsùlùmí mọ́ kọ́nà máa fi ṣàdánwò fún wa àdánwò tó ga jù nìyẹn kọ́nà máa fi bẹ́ẹ̀ lè kọ̀ọ̀kan wa o so eléyìí jẹ́ nínú tí a gbọ́dọ̀ gbọ́ yẹn ká sọ sẹ́mi Allahu liman hamida ká sọ rọ́bì eh, subhana rọ́bì al-azim níbi tí wọ́n ti mú láti inú suratul waqi'a ọlọ́ọ̀ni fasabbih ọlọ́ọ̀ni máa ṣàpọ̀mọ́pọ́ lọ́wọ́ bá bísí ni rọ́bì kàlà òbí pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba rẹ̀ ọba tó ga so interpretation òun náà ni ká máa sọ pé subahana rabbil azim ọlọ́ọ̀ni ẹ ṣàfọ̀mọ́ fọ́nà ọba yìí ọba tó ga àbí al-azim ọba tó tóbi tí ó ti yé tẹ́bá wá wo súra tó tẹ̀lé kí lọ́lọ́run fi bẹ̀rẹ̀ suratul hadid ó ní sabbaha lillahi ma fi samawati wal ardi wa huwa al-azizul hakim so munasaba kí ni relationship tó wà láàrin súra súratul wákíà àti eléyìí ọlọ́run parí wákíà ló fi jẹ́ pé ṣe rí Qur'an tẹ́ bá ka láti fatia ọlọ́run bá tòó ni ṣùgbọ́n tí ò bá gbọ́ yóò ní mọ̀ súra kan àti tó bá tẹ̀lé wọ́n ní ìbáṣepọ̀ ló fi jẹ́ pé ṣe rí bọ́n ṣe tó Qur'an yìí wọ́n pè ní àtẹ̀rìtìbù tẹ̀rìtìbù méjì ló wà à ń pè kan ní àtẹ̀rìtìbù àtàríhì tẹ̀rìtìbù kátó Quran bó ṣe sọ̀kalẹ̀ súra ìlú kọ́kọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn náà súra ìtẹ̀lẹ̀ lẹ́yìn náà súra ìtẹ̀lẹ̀ wọ́n pe àfa kan ní nínú àwọn ọmọ Palestine kọ́lọ́ọ̀bá kó bá wa fi àlàáfíà sílùú náà ó pè ní atẹ̀sírù hadith orúkọ tíra tẹ̀síìrì yẹn nìyẹn mi ìrántí orúkọ àfà yẹn mi ìrántí ẹ̀ dáadáa so tíra yẹn ti ẹ̀ tẹ́ bá lọ́wọ́ nu tẹ̀síìrì yẹn òun tó tẹ̀síìrì yẹn kò tó bá ṣe mọ́ṣe tó kùrán tó wà lọ́wọ́ wa yìí òun tó gẹ́gẹ́ bíi tarikh bó ṣe wá nínú history pé súra yìí ló kọ́kọ́ sọ̀kalẹ̀ súra yìí súra yìí so tẹ bá dénú kuraani yẹn bóun ṣe tó Suratul A'la lè máa rí tó kọ́kọ́ wá ṣé wá rí mọ́ ṣe tẹ̀léra wọn yẹn wọ́n ní relationship ṣé wá rí bí wọ́n ṣe tún wá tó tẹ̀rìtìbù tí wọ́n tó yìí nínú mushaf pé súra yìí ó tẹ̀lé lè òun náà tún ní relationship lóríṣiríṣi so níbi ọlọ́run parí súrà yẹn wípé ẹ ṣe àfọ̀mọ́ fọlọ́run ọba yẹn ọba tó ga súrà tó tẹ̀lé bẹ̀rẹ̀ pẹ̀lú pé sábàhà lillahi máa fi samawati wal ard ọlọ́run ní gbogbo nǹkan tí ń bẹ nínú sọ́mọ̀ àti ilẹ̀ wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́run ọba ọba yìí ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n ni ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́run ní kẹ́yìn ṣàfọ̀mọ́ fọlọ́run tẹ́yìn ò bá ṣe sábàhà máa fi sàmàwátì wà máa fi àrùn gbogbo tó ń bẹ́ẹ̀ nu sọ́mà àti ilẹ̀ wọ́n ṣàfọ̀mọ́ fọlọ́ tẹ́yìn ò bá ṣe igi ń ṣe tẹ́yìn ò bá ṣe àwọn àpáta ń ṣe ọlọ́run ní wa ìmìṣẹ́ ìhìn ọlọ́run ní kò sí nǹkan kan nínú sọ́mà àti ilẹ̀ ìlà yusabihun àyàfi kó ti pé ogun wọn ń ṣàfọ̀mọ́ fọ́nà wọn ba wàlákínlá tẹ̀kọ̀ wúná tẹ̀síbí ìhàwù ṣùgbẹ́yìn bọ́ ṣe ń ṣe ẹ̀ẹ̀mọ́ ìmẹ́ ẹ̀ ìmẹ́ ẹ̀ ó ń ṣàfọ̀mọ́ fọlọ́ ajá tó ń gbó ó ń ṣàfọ̀mọ́ fọlọ́ olóńgbò ó ń ṣàfọ̀mọ́ fọlọ́ ọlọ́wọ́ á ní ṣùgbọ́n yìí bọ́n ṣe ń ṣe ẹ̀ mọ́ ọlọ́run nìkan ló mọ̀ ṣó ti yé ọlọ́run nìkan ló mọ bí wọ́n ṣe ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àlekè ọlá so ìyẹn jẹ́ nu ti agbọ́dọ̀ mójútó nínú tó jọ̀rọ̀ yàn ká sọ subhana rabbiyal azim èyí tó wá jọ̀rọ̀ yàn fi rògbò kò ní pé ká sọ lẹ́ẹ̀kan èyí tó jẹ́ wájìbù ní ká sọ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀kan sòtéyìn ò bá rántí sọ kí ló ṣẹlẹ̀ yẹn àtisọpọ́nrán yàn ni téyìn ò bá rántí sọ kí ló ṣẹlẹ̀ dírun ẹ̀ ó ti dín irun kù kí ló ṣẹlẹ̀ sínú ẹ̀ ẹ tí òrán ti sọ. ó ti bàjẹ́. ẹ̀hẹ́ àfa ìlú ti bàjẹ́. náà gẹ́gẹ́ bí ta ti sọ níbẹ̀rẹ̀ ṣé rí gbogbo kí ní ìtàǹkà fún wa ohun tá a fẹ́ ká gbọ́yé ń bẹ̀ òun náà ní kí ni ìdájọ́ torí tá bá pakọ̀ sí bóyá gbàgbé láti ṣe ó rọrùn ká fẹ́ sọ̀rọ̀ nípa ìrun ká kọ̀ sọ pé wàá ṣe báyìí wàá ṣe báyìí wàá ṣe báyìí ṣùgbọ́n kí ló dé táwọn afá fi pín sóríṣiríṣi torí ìdájọ́ a sì ti fi rinlẹ̀ fún wa níbẹ̀rẹ̀ wípé nínú ìdájọ́ wájìbù ni wípé yẹ́sùkò tòbí sáà téèyàn bá gbàgbé nǹkan yẹn ti jábọ̀ wàyí ojúbarú bìsájìdàtú àsáhù a lè fi sájìdàtú sàáwí láti ṣètọrọ subhana rabbi alazim èèyàn wá dérúkú ó kọ̀ rántí ọ̀rọ̀ lé ayé kan lọ ní gbogbo tó rò nìyẹn kò wá rántí wí ló bá fi ṣe sẹ́mi Allahu liman hamida irú ẹni yẹn nígbà tó jẹ́ pé kò ṣe kó mọ̀ọ́mọ̀ fílẹ̀ pé mi ní wí jàre ẹni tó wà mí ní wí irú ẹni yẹn irun ẹ ti bàjẹ́ ṣùgbọ́n tó gbàgbé láti wí tó bá parí irun kó tó sálámọ̀ a ṣe sùjúdù méjì ó ti ṣe kí ni jọmọ́ ó ti gbẹ̀ ṣó ti yé àfà irun ò ti bàjẹ́ ṣó ti yé ẹ̀yẹ wo tá sọ náà nìyẹn pé ó ti dín irun kù so ìyẹn jẹ́nu tí a gbọ́dọ̀ gbọ́yé ẹlẹ́ẹ̀kejì káwílẹ̀ mẹ́ta nínú súnáni sọ̀lá òní pé káwílẹ̀ mẹ́ta a lè wílẹ̀ mẹ́ta a lè wí nígbà márùn-ún kó ṣáà wítìrì a lè wílẹ̀ méje a lè wílẹ̀ mẹ́sàn-án àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí bá ṣe gbà wá sí mínímọ̀mù téèyàn lè wí tó jẹ́ ọ̀rọ̀ yàn òní ká wílẹ̀ kan èyí tó gbajúmọ̀ jù òní ká wílẹ̀ mẹ́ta lọ sókè téèyàn bá jẹ tó ń kírun lẹ́yìn mọ́mù owó arẹ yọkan wí ni mọ́mù fi gbórí sókè ẹyọkan sì ló wí owó àwòká ó yẹ kó pé mẹ́ta ni mọ́mù fi wá ṣe nǹkan míì lọ ló fi wá kú òun bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹni yá fẹ́ dà gẹ́gẹ́ bí ìgbà tí yọ̀ travel mọ́tò wá ní stop over pé ẹjẹ́ ajẹun driver bá jẹun tán ló bọ́ sínú mọ́tò ló kíkì mọ́tò kó ti yá o ìwọ bá ibi wọ́n ti jẹun à ò ní jẹ́ káwa náà jẹun ni tí driver bá ti lọ ó dìgbà míì nìyẹn o bó ṣe rí nìyẹn tí mọ́mù bá ti lè kíkì mọ́tò tó ń lọ báyìí ìwọ náà ṣe kí ni gbogbo ohun tó bá ń ṣe pátápátá lọ́ra fi sílẹ̀ kó tẹ̀lé mọ́mù torí pé ní àjò tí mọ́mú sì mú yí lọ yẹn ìrìn àjò tó sì jìnnà yẹn tí ó ti yé àwọn kan tí a gbọ́dọ̀ gbọ́ yé ń bẹ nìyẹn lẹ́yìn náà a ti rí àgbọ́yé ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn ká sọ subhana rabbiyal nígbà tá a bá wà rúkọ wà fi sujud subhana rabbiyal ala tá a bá dé sujud kí la máa sọ subhana. Rabbi al-A'la ẹ̀mí ló la máa ń wúyẹ jọmọ́ ẹ̀ẹ̀kan náà ni ó jẹ́ ọ̀ràn yàn ẹ̀mí ẹ̀ka márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà jẹ́ nínú sunna mo kó ti yé ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa súra wo ni fasabbih bismi rabbika kò sí ń bẹ ohun tó wà ń bẹ ni pé sẹ́bi ìsìmọ̀rọ̀ fi kàlà àlà súra wo ló wà súra tó lè wá kí a fàṣàbẹ̀ ìsìmọ̀rọ̀ fi kàlà àwùzìm àlà àwùzìm ló wà lè wá kí a ìwọ́ ti rí o gbọ́dọ̀ sọ o náà súra wo ló wà gbogbo ẹ̀ ló yẹ ká mọ̀ bá ti ṣe tá a bá ti sọ lé ní insha Allah tó bá di next week tá a bá béèrè ó yẹ ká ti mọ̀ kọ́lọ́ kó fi ṣe rọrùn. wa innahu la hadratun ala al-kafirin súra wọlé wa wa innahu la haqqul yaqin fasabbih bismi rabbikal azim. falaysa lahu al-yawma hahuna hamim wala ta'amun illa min ghislin la yakuluhu illa al-khati'un fala uqsimu bima tubsirun wa ma la tubsirun innahu la qawlu rasulun karim wà má hùwà bí kọ́ọ̀lì ṣáàrin kọ̀lílà máa tún mi nù wà láàbí kọ́ọ̀lì káàrin kọ̀lílà máa tàdà kàrí. sórọ̀tù alḥàkọ̀ sórọ̀tù alḥàkọ̀ so fasabbih bísí rabbika al-azim òun ló parí sóra yẹn ṣó ti yé jọmọ kọ́nà ọba ní kí ọlá nam ok fasabbih bísí rabbika azim ok al-azim ló wà ń èbí wákì àyẹn kí la rí mbẹ alaazimu náà ni so ti ibi tí ọlọ́run ti ibi tán lò náà ni sẹ́bi ismi rọ́bíkà alaala so tawili náà ni ọlọ́run bá pàṣẹ mbẹ yẹn náà ni sẹ́bi ismi rọ́bíkà alaala suratul aala so ti alákọ̀ọ́kọ́ náà ni alhakọ àti wákíà méjèèjì ni ó bá wí so a máa wí a sì wí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lọ̀ ṣe ní rọrùn aliwájibu sáàdì èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn kọ́ọ̀lù rọ́bì fírìlì bẹ́yìnà sàjìdà sẹ́yìn ká sọ pé rọ́bì fírìlì láàrin sàjìdà méjèèjì ọ̀ranyàn ni rọ́bì fírìlì rọ́bì fírìlì ilé ìjẹun tí ànábì máa ń ṣe wọ́n ní nínú àdìsí tí nọ̀sáyà ibnu mọ́jà gbà wá wọ́n ní kánà yakulu bayna sajidatẹ́yìn nínú àdìsí Hudayfa ó ní ànábì sallallahu alaihi wasallam máa ń sọ pé rabbi khfirli rabbi khfirli nígbà tó bá wà láàrin sùjúdù méjì òun náà ni wípé ọlọ́ọ̀ba ọba mi foríjì mi ọlọ́ọ̀ba mi foríjì mi kọ́lọ́ọ̀bá ẹnì kọ̀ọ̀kan wa so aliwajibu sábẹ̀ eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀keje àtàṣáhùd awwal òun náà ni tàṣáhùd alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe nígbà tá a bá ń kí mọ́gírì èyí tá a máa ń ṣe nígbà tá a bá ń kí zuri àti asiri àti ìṣá èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ìyẹn wájibu ni ó túmọ̀ sí pé téèyàn bá gbàgbé láti ṣe yẹn èèyàn ti wá dìde tán akíraka méjì ṣe àti wá dìde sókè tán làwọn èèyàn wá pé subahánàlá ìmọ̀mù ò ní padà mọ́ ṣókíyé ìmọ̀mù ò ní padà mọ́ a máa lọ ni ṣókíyé a máa lọ tí ò bá ìdílé tán tó fi ṣe subahánàlá àjòkù ṣùgbọ́n tó bá ti dìde tán akọ̀ǹtì nínú ìrìn àjò tó bá kírun tán kó tó sálámù a ṣe sájúdájú sáhùn ilé ìjẹnu tí a gbọ́dọ̀ gbọ́ yìí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha qumta fi salatika fakabbir thumma qra ma tayassara min al-Qur'an ó ní tí o bá ti dìde ní ẹ̀ tó ń kírun fakabbir fi Allahu akbar tó bá ti ṣe Allahu akbar tọ́ iqra ma tayassara min al-Qur'an kan tó bá rọ̀ ẹ́ lọ́rùn nínú fakhdak al-yusra thumma tashahhad anabi sallallahu alayhi wa sallam ó ní tó bá ti wá jókòó fi wasati sọ̀dà láàrin ìrun ó ní farabalẹ̀ kó sì spread ẹsẹ̀ ìyẹn ní tán rẹ̀ èyí tó jẹ́ ti al-yusra àlàáfíà ìyẹn ní wípé ẹsẹ̀ wa àlàáfíà báyìí ká spread ẹ̀ ká jókòó lò tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ kí ni ta máa ṣe jọmọ́ ó ní tá a bá ti ṣe báyìí tó mọ tàṣáhàd lẹ́yìn náà kò ṣe kí ni kò ṣe tàṣáhùd so níbi ànábì kọ́ wa bóun la ṣe máa jókòó fi tàṣáhùd al-awwal tá a bá ń ṣe tàṣáhùd alákọ̀ọ́kọ́ dìde ó ní ká jókòó ká ṣe kí ni ká spread ẹsẹ̀ wa ṣó ti yé kò ṣe báyìí eléyìí náà bàláyé wà fún ọ ṣó ti yé bọ̀ súnà gangan ò ní kí ajókòó lè báyìí ṣó ti yé lẹ́yìn náà wá ṣe tashahud ohun tí ànábì fi kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam Abu Dawud ló gba hadith ilé wa. al-wajibu sáàmì èyí tó jẹ́lẹ̀ kẹjọ al-julus li tashahud al-awwal a máa ń jókòó ṣe ni kí ọkọ̀ wa òkú fẹ́ gbé sáì kọ́ wa lẹ́nu ìgbà rárá o tashahud nígbà tá a ti ṣe ìjókòó méjì yẹn kó ń wá wò pé ah, bóyá ó rí ìbẹ̀rẹ̀ bó ń ṣe fẹ́ ṣe tiẹ̀ tí ó ṣe pẹ́ tẹ́ ń dún àbí nǹkan kan à sọ pé wo ló ti mú tiẹ̀ wá gbogbo tó ń jẹ́ sìn ọlọ́run ti fi rán ànábi sallallahu alaihi wasallam kò ní ká ṣe báyẹn so a máa jókòó láti ṣe ni ànábi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith ibn Mas'ud ó ní idha qa'adtum fi kulli rak'atayn faqulu ó ní gbogbo gbà tí ẹ bá ti ń jókòó lẹ́yìn rákà méjì méjì ẹ máa sọ pé attahiyatu lillah ẹ máa sọ pé attahiyatu lillah ìtumọ̀ ẹni pé gbàgbé ẹ bá jókòó tẹ bá ti kí ni tẹ ẹ bá jókòó lẹ́yìn raka méjì ó túmọ̀ sí pa máa jókòó nígbà tá a bá kí raka méjì tán ahmadu gbawa nasahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so anabi wa muhammad sallallahu alayhi wa sallam lamma nasiya anabi sallallahu alayhi wa sallam salati zuhur sajada sajdatayni qabla àyùsálì makana màánà sí àmìnà jùlùs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nǹkan kan náà ni eléyìí náà ń tọ́ka sí eléyìí jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ mẹ́jọ àwọn wajibat àsọ̀lá àwọn nǹkan ọ̀ranyàn wajibat àwọn nǹkan tá a ti sọ fún wa ní iwájú nípa ohun gbọ́dọ̀ dìmú nípa wajibat sọ̀lá a sọ fún wa wípé àwọn wajibat yìí àwọn òsùn dàbí àrùkánì tàbá gbé àrùkánù lẹ̀ tí yorùbá ti kọjá arúkúnù a sọ fún wa wípé ó gbọ́dọ̀ mú wa tí yorùbá ti kọjá rákà yẹn ó gbọ́dọ̀ tún mú wa gẹ́gẹ́ bí ẹni tó gbàgbé láti rùkú ó ti wá lọ sí sùjúùdù ó gbàgbé láti rùkú ó ti wá lọ sùjúùdù irú ẹni láti sùjúùdù wá rántí àbọ̀tí subhanallah ìmọ̀ọ́mù yẹ kó lọ rúkú ó kàn lọ sí sùjúdù ni àwọn jọ̀mọ́ wa pariwo subhanallah ìmọ̀ọ́mù á dẹ̀ rọra dìde sókè padà á dẹ̀ lọ rúkú á padà sókè tó bá ṣe yẹ tó á lọ sùjúdù tó bá ti ṣe yẹ kó ti lọ nìyẹn ṣókìyé ṣùgbọ́n ìmọ̀ọ́mù wa ṣe náà ó wá lórí rákà mi làwọn ọ̀nà wa wò pé àwọn àdàbí pé mọ́ọ̀mù ìmọ̀ọ́mù ṣe kí nílẹ̀ kan rákà yẹn ti ṣe kí ni ó ti lọ rákà yìí tá n kí n sí yẹn a máa gbé sípò eléyìí ti bóyá rákà ẹlẹ́ẹ̀kẹta la fún rákà ẹlẹ́ẹ̀kejì la ti gbérú lẹ̀ rákà ẹlẹ́ẹ̀kẹta tá a yẹn la máa gbé sípò èmi tí ó fi ṣùgbọ́n èyí bá jẹ́ bá ti kọjá ẹ̀ àní padà síbẹ̀ mọ́ fún àpẹẹrẹ nígbà tí mọ́mù fẹ́ dìde látòrí rùkú lọ sókè ìmọ́mù sákọ̀ dìde àwọn jọmọ́ bá rí pé mọ́mù ti dìde làwọn náà bá dìde ó kàn tún ṣe Allahu Akbar rẹ̀ ìmọ́mù sá dìde níbo ti dìde àlèkìyà mo ti ṣe rúkúnù òpó kan ló ti mú wá ẹ̀ wájìbù wá ní pé ká sọ sẹ́mi Allahu liman hamida kò sọ tí ó ti yé àbí Rabbana wa lakal hamdu ni ò sọ ìyẹn ò ní ba ìrun wọn jẹ́ wọ́n máa kì í lọ ṣùgbọ́n máa ṣe sùdúrù sáàmù ìyẹn jẹ́ àwọn nǹkan tí a fi rinlẹ̀ fún wa kọ́mọ̀ bá kó fún wa ṣe kòǹgì àdáda eléyìí ẹ jẹ́ ká dé kí gbogbo wa náà ká mọ̀ kí ni tó jẹ́ ṣùrùtù sọ̀dá mélòó la pé ṣùrùtù sọ̀dá fún wa náà sáré tó lè kà fún wa ṣùrùtù sọ̀dá torí pé àwọn ṣùrùtù yẹ a pè ní mẹ́sàn-án àbí arkanu solat a pè ní fourteen wàjibátù solat a pè ní mẹ́jọ mélòó gbogbo ẹ̀jẹ̀ báyìí nine plus fourteen now twenty three àbí plus eh, eight thirty one àbí tabari gbogbo nǹkan tá à ń ṣe yẹ tó jẹ tẹ̀sí wá ti ń bọ̀ lórí àwọn súnà nù nínú tẹ̀sí wọn yẹn ń tó yẹ ká lè pín sí mẹ́ta sábà fẹ́ pín sí mẹ́ta sábà mọ gbogbo tẹ̀sí wọn sábà wá pín sí mẹ́ta ká yọ mẹ́jọ àkọ́kọ́ sábà yọ mẹ́jọ àkọ́kọ́ ká yọ ìtó tẹ̀lé ìyókù nǹkan ká mẹ́kọ́ oníkìní àrùkárù tó yẹ fọ́tún so a gbọ́dọ̀ mọ ìdí ni wípé tí kan bá já a lè mọ kí ni ìdájọ́ ìrun ẹ ti ṣáùtù májẹ̀mú kan dánú ìrun ẹ̀ ń ṣe àdìmọ́ pé kí ni láàsọ̀ látàláhù aslan òun ò tiẹ̀ ṣe kí ni jọ̀mọ́ kò kírun kò kírun bóyá ru ẹni yẹn ó fẹ́ wà fisikálí fìtì òun àtẹni tó fẹ́ wà fisikálì fit wọn ò yàtọ̀ síra wọn òun ọmọ ṣáláṣí oníkíbílàdà wọn lòun ni àyìnàmọ́ tó wà nílùú fàtàmọ́ wájú òlùmọ́ gbogbo ibi tẹ́ bá kọjú sí ibẹ̀ lọ́lọ́run wà ló bá kọjú sẹ́yìn àfọ àkòrí bẹ́ẹ̀ ẹ fèmí àtọ́lọ́hún nílẹ̀ irú ẹni yẹn kí ló ṣẹlẹ̀ kò nírun ṣẹ́bẹ̀ kó yàtọ̀ sẹ́ tó wọ mọ́ṣáláṣí tó ká ìbò wá ní kíbla wọn wà bíbá rẹ̀ nígbà náà gbé síbí àwọn táyì yìí ló bẹ́ẹ̀ lè wó lábẹ́ ṣe mẹ́ tí ó ti yé ìkan ló tún wà mí ó kọ̀kọ́ jú síbi kan bẹ̀ ló bá kírun òun ti ṣe gbìyànjú kò rẹ́ni bí ló bá kírun òun ní irun tiẹ̀ ṣùgbọ́n lèyí mọ́ gbé sílẹ̀ ni mi ò kọjú sí kíbla kò ní irun àbí ìmọ̀mù tó wọ mọ́ṣáláṣí tó wò pé kò nídìí pàkọjú sí kíbla báwọn mọ́ṣáláṣí wa ṣe rí káàkiri lé nìkan náà ṣàmù wa bẹ̀jọ̀ mọ́ kọ́nà kó ṣàmù wa kó tún wa ṣe. àbẹ́ èèyàn kan èèyàn kan ti aago mẹ́rin bá lù ten to three to four wọ́n bá lọ pèrún wọ́n ní à sheikh bàbá wa mọ́ọ̀mù nǹkan bíi four twenty five mà ní àṣírí wọlé ń sìn ó ní àṣírí ìgbàlódé nìyẹn ṣáájú kí wọ́n tó bí yẹ àwa alájọ lọ fẹ́ yẹ àwọn bàbá àwọn bàbá láti ọjọ́ tá láyé ti dáyé ẹ̀wòrọ́ ìgbà wo lòun mọ̀ gbà wo lọ́ mú àṣírí wá ṣé ń gbà tá láyé ká láyé ti gbà tá láyé ti dáyé lọ́ kí àṣírí wò ìbí wọ́n bẹ̀rẹ̀ kí síba kí ásìrì kò sí ju one thousand four hundred years lọ. àwa nígbà táláyé ti dáyé báwọn bàbá ṣe ń kí nìyẹn ó túmọ̀ sí pé bá dámọ̀ náà ṣe kí nìyẹn àlẹ́ ìsàlámù báwọn bàbá ṣe kí ni aago mẹ́rin aago méjì aago méje aago mẹ́fà àtàgò mẹ́jọ wọ́n ṣe ń kí nìyẹn irú ẹni yẹn ló bá kírun ó kọ̀ ṣe ẹ̀sà sáìsì ni kò ní irun ìdájọ́ òru yẹn téèyàn bá gbé wá ṣẹ́rùtù lẹ̀ so àwọn ṣẹ́rùtù ta kà fún wa àlejò islam kéèyàn ní islam kékeré tó bá kírun tó ní kí ló dé ah, mo kàn láti bọ́ mùsùlùmí ṣe máa ń kírun yẹn tó àǹfààní wà ń bẹ̀ ó dàbí ìgbà téèyàn ṣe yoga àti yoga exercise kò ní irun ọmọ kékeré nínú ta sọ atẹ̀míyèsí kéèyàn dàgbà kó lè ṣe òpin yà èrò kì í ṣe ọ̀rọ̀ yàn lórí ọmọdé wàyò alam ṣùgbọ́n àwọn máa fi kọ́ má lọ sọ fún dádì ilé pé àwọn ti sọ pé ìròyìn ṣe ọ̀rọ̀ yàn lórí wa náà ànábì sọ fún wa sọ̀rọ̀ wa ni wọ́n sẹ́nà ó ní mọ́rù àwùládàkùn bìsọ̀lá wa hó máa bìnà sábẹ̀ ó ní tọ́wọ́n ọmọdé bá ti pọ́ ọmọdún méje ẹ máa pa wọn láṣẹ ó yá máa lọ mọ́ọ̀tì máa lọ mọ́ọ̀tì lọ kírun wadribuhum alayha wa hum abnai ashar tọ́ba wa pọ́dún mẹ́wàá ẹ wá jí wọn dájí pé ó yá afáfá iṣọ àsọlá wọn wá lọlé wá fi dé ànábì ní fadribuhum alayha ẹ bá wọn wá igi ẹ fún wọn ní ẹgbàá gidi ẹgbàá ládàá ẹ bá ṣe bẹ́ẹ̀ sòwọ́ tó ti pọ́ ọmọdún mẹ́wàá tí dáàdì wá délé tán ní kó ìkírun tó wá fún ẹlẹ́gba à ah, dáàdì rí iṣẹ́ aládáṣe nìyẹn o ìwọ́dẹ̀ ti gba ẹ̀ṣẹ̀ ọmọdé irun ìṣọ̀rọ̀ yàn lé wọn lórí wà láàkìlù làákàyè ẹni tó fẹ́ kírun kò gbọ́dọ̀ jẹ́ wèrè tá pé wèrè máa wá da mọ́ṣáláṣí rú tó bá ti wá a gbọ́dọ̀ lè sẹ́yìn ẹni tí làákà yóò pé tó jẹ́ pé tó bá ti wá wọn mọ́ṣáláṣí ó máa ń wà láwùjọ ó lè dé tó bá dé mọ́ṣáláṣí báyìí kódò ó lè lọ síwájú mọ́ <laughs> kó wá máa display iwájú mọ́ ìmọ̀ọ̀hún náà bá kú sẹ́rìn lórí ìrò irú ẹni yẹn èèyàn máa ń lè jáde mọ́ṣáláṣí irú oṣù ọ̀rọ̀ fóun ẹ̀yin tí irun jọ́rọ̀ yàn fún ẹ̀ máa jẹ́ kó ba ti yín jẹ́ àbí kókò dé mọ́ṣáláṣí kókò bẹ̀rẹ̀ sí máa ké kó máa pariwo ní tó lè ba irun àwọn èèyàn jẹ irun ìṣòro yàn lé lórí ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́ta nínú ta dárúkọ ìzálà rọ́fọ́ọ́ alhada ẹgbẹ́ tó ń jáde látara wa a gbọ́dọ̀ mú kúrò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìgbẹ́ tó jáde lára tiwa gbọ́ngbọ́n ìtọ̀ iṣó agbọ́dọ̀ ṣe mọ́ra kó ń bẹ̀ wà ìlànà fi mẹ́jáza ẹ̀gbin tó bá já sí wa lára ẹ̀gbin tó já síbi tá a ti fẹ́ ṣe ìbáàdà tá a ti fẹ́ kírun èyí tó já sí wa láṣọ a gbọ́dọ̀ gbé òun náà kó mbẹ àwa ṣàlàyé pé lórí ìyẹn ara àwọn afáàtọ sọ pé kò kí ń ṣe ṣẹrútù ṣòkìyé nítorí pé tá sọ pé ṣẹrútù ni ó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam ẹni tó wá yàgbẹ́ sí tó tọ̀ sí mọ́ṣáláṣí ànábì sọ̀rọ̀ sẹ́lá ní kọ́ṣe kí ni kọ́ da omi sí àbí nínú ìyẹn ló fi rinlẹ̀ wípé lára nǹkan tá a máa ń ṣe ni ṣùgbọ́n ká wá sọ pé ẹni tí ò bá ṣe kò nírun ànábì sọ̀rọ̀ máa ní wẹ̀sẹ́là sọ́là fìnà àlẹ́ yìí ó kírun lẹ́ẹ̀ tó wọ bàtà méjì fàkọ́là àná àlẹ́ yìí fàkọ́lá àdínásù rè álàmù lórí ìrún là lóbi wà tó ti bọ́ bàtà méjèèjì gbogbo àwọn sọ̀hábà náà bá bẹ̀rẹ̀ sí bọ́ bàtà nígbà kan kí irun kan ní kí ló dé ànábì ní jìbìrìlì ló wá bá mi pé ẹ̀gbin wà níbi bàtà mi tó bá jẹ́ kó bàrún jẹ́ wọ́n ní ànábì sọ̀rọ̀ àjàsọ́lá máa tàmínéèkì irun yẹn ni á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí pé àwọn ètò ti kí ṣáàbí kíkì bìrìlì tó wá sọ fún kò ní jẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ ìyẹn làwọn àfáà kan fi wò pé àwọn ilé nǹkan kò kì í ṣe nínú májẹ̀mú sónú tá a ti sọ síkúrò láwùrọ̀ káàbọ̀ yòówó wa wà lóko lùwà kásìkò òun wọlé wà síkìbánu kíbla kákọjú sí kíbla wà níyà kásì ní àníyàn pé zúrì mò ń kí lọ́wọ́ báyìí ánsìrì ni mò ń kí ṣódiyé nọ́fìlà mò ń yàn agbọ́dọ̀ láníyàn ṣókíyé adẹ̀ ṣàlàyé pa ìfìláàpù níyà ìgbàwòlà níyà wá lè yàtọ̀ sí ti mọ́mù ìgbàwòlà olùyàtọ̀ àwọn àrùkárù ta dárúkọ aláwọn jẹ 14 nínú ẹ̀ òun ni ká dìde dúró àbí nínú ẹ̀ ká ti lè ṣọ́ọ̀b ká fatia ká rùkú kú omi rùkú ká sùjú ká wa kọlẹ̀ lórí àwọn àwọn ẹ̀ka ara wa méje ká níbi gbogbo tá a bá ń ṣe ká àwọn àrùkárù yẹn ká tó wọn àtàṣáwùdù ìgbẹ̀yìn tá a máa ṣe ká lè jókòó ṣe àtàṣáhùdù ká sì fi àsọ̀látù fún ànábì sọ̀rọ̀ àlùmọ̀ sálámù ká sì sálámọ̀ lẹ́ẹ̀mejì a lè fi ṣàlàyé lórí méjì nípa àsọ̀látù fún ànábì pé a nífẹ̀ẹ́ tòun náà sí abẹ́ àrùkàn lọ́dọ̀ àwọn afá àti yòókù àwọn ànábìlà àwọn gbà wípé rúkúnù ni ṣùgbọ́n tá a bá sọ pé ni ẹ̀mẹ́pẹ́ tí ò ṣe kò tí ó ti yé ẹ̀hẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe tí ò bá ṣe kò ní irun so tábà sọ bẹ́ẹ̀ ni ara àwọn ẹ̀rí mi tó jẹ́ wípé ó yọ nǹkan yìí kúrò nípa nípa òrùkù níyà alẹ́ èyí tó tẹ̀lé ká sálámọ̀ lẹ́ẹ̀mejì àti ṣàlàyé pa pé sálámọ̀ ẹyọ kan náà èèyàn lè fi jáde kúrò ní orí irun so abẹ́ náà bá lè kí ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí tó tẹ̀lé òun náà ni àtàṣáhùd ọ̀rọ̀ nípa àtàṣáhùd nínú tíra yìí padà ṣe ní àlàyé ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá ó dàbí fati mẹ́nu bá dáadáa gbogbo náà fẹ́ sọ mí náà ti wà nù tàbí sọmaráì nípa àwọn síyà àwọn gbólóhùn oríṣiríṣi tá a lè fi ṣe tàṣáwù a fún wa fati eh, ibnu abbas ibnu omar àti ti ibnu Mas'ud adẹ̀ní tó gbajúmọ̀ jù tó dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ jù òun ni ti ibnu Mas'ud at-tahiyatu lillah was-salawat lọ adẹ̀ fún wa pé lọ́dọ̀ Màlíkíyà èyí tó wà nínú wà sọ bí mo ṣe ń wò ìyẹn at-tahiyatu lillah tó jẹ́ kó ni wọ́n fi kọ́ gbogbo wa náà gbàtà wà kékeré tá a máa ń wí so tí yorùbá ní ẹ̀kọ́ débẹ̀ gbà mí ó lè wọ́pẹ́ yìí táwọn bàbá ń ṣe yẹn kọ́ àdáadáa lẹ̀ ní òun náà fẹsẹ̀ rinlẹ̀ so ṣùgbọ́n ètò fẹsẹ̀ rinlẹ̀ jù òun ni irú ìfi aṣọ yẹn tẹ bá nínú ṣọ́sọ̀lù muslim ìyẹn náà ni ẹ bá ń bẹ̀ kọ́nà ọba kó fi wá ṣe kò dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها سبحان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم تبارك توني ان شاء الله وعليكم السلام ورحمة الله وبركاته نعم Left, right hand side, what you mean, náà ànábì sallallahu alaihi wasallam ó máa ń sọ fún àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pé kí wọ́n tò sáfù dáadáa ó sì máa ń sọ fún wọn wípé kí wọ́n bẹ̀rẹ̀ al-ayman fal-ayman kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún nínú ẹ̀kọ́ sáfù al-i'tidal a máa ń ṣe déédéé kò ń ṣe wípé kó wá jẹ́ pé ẹ̀gbẹ́ ọ̀tún náà wá tún lọ́ọ́ tó jẹ́ pé kejì náà kò sí èèyàn lẹ́yìn ṣòtìyé ṣùgbọ́n ètò yẹ ká kọ́kọ́ fìlì òun náà ní apá ọ̀tún torí pé ládàá sí apá ọ̀tún ó pọ̀ ju ti àlàáfíà lọ sáfù tó dáa jù òun ni sáfù àkọ́kọ́ lẹ́yìn náà sáfù kejì àdìtì wà tánàmì ní sáfù alákọ̀ọ́kọ́ sáfù ẹlẹ́ẹ̀kejì so ẹlẹ́ẹ̀kẹta yẹn ó fi ẹlẹ́ẹ̀kẹta àti tó tẹ̀lé bọ́bá ṣe lọ́yẹ ó fi wọ́n lẹ̀ kò sọ̀rọ̀ ń pa wọn aláwọ̀ àfáà tó pé àti sáfù kẹta àti kẹrin àti karùn lẹ́fù kan náà gbogbo wọn wà so first class òun ni ti sáfù wájú yẹn òun ni kí gbogbo wa máa gbìyànjú láti lé ṣòtìyé ẹ̀rí gbà mí ẹlòmíà dé mọ́ṣáláṣí á dẹ̀ jókòó níbẹ̀ yẹn àwọn èèyàn dẹ̀ tó sáfù àwọn èèyàn dé wọ́n yan lọ́fìlà wájú òun á kò ní padà láǹfààní sáfù wájú ànábì sallallahu alaihi wasallam ó ní law ya'lamu an-nas ma fi sáfìl awwal tó bá jẹ́ pàwọn èèyàn mọ tó wà níbi sáfù ọlá tó wà ń bẹ bìnní ìnìdá níbi kápẹ̀rọ àti tó wà níbi sáfù alákọ̀ọ́kọ́ ni ó ní ìlà àtẹ́wòhà wàlà òhàbùwà àwọn ọ̀nà ò bá máa sáré lọ bẹ̀ kódà kó jẹ́ kí wọ́n máa rákòrò ni so tàbá wá fẹ́ tó sáfù al-ayman fal-ayman ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún ọ̀tún so tí ó ní ládàá tàbá ti wá tó sáfù wájú tán èyí tó tún tẹ̀lé a máa bẹ̀rẹ̀ láti àárín a ẹ̀yìn mọ́ níbi tí mọ́ wà yìí tí a bá láǹfààní àdéhìí àárín ìlànà ti bẹ̀rẹ̀ lọ sí ọ̀tún wa báyìí tó bá wá fi kó sílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìtìdáàd kí déédéé wà kó má jẹ́ pé sáfù kan máa wá fì sí ibì kan sò yẹn jẹ́ inú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ sọ náà a rí náà wọ́n ní kò ní sọ̀rọ̀ wà láti wà lọ́kà jù. Wọ́n ti dìde. Wọ́n ti dìde àwọn mọ́mù pé tí tẹ bá ṣe jẹun tán tẹ bá lọ kírun lẹ́yìn wọn ìkọ́nù nǹkan méjì ni nínú kẹbì sórí irun àbí kí ẹ̀dá kóúnjẹ yẹn digest tẹ bá máa kírun tán kóúnjẹ yẹn ti wálẹ̀ tó rẹ̀ ti ṣe exercise gidi so rúkúnù kan ni mọ́mù ti ń gbé jù lẹ́yìn tabára àwọn mọ́mù tó ń ṣe bẹ́ẹ̀ ká máa kìlọ̀ fún wọn ká máa bá wọn sọ̀rọ̀ kí mọ́mù máa ti rùkú rárá ó ti fò dìde ọ̀gọ̀rọ̀ wa nìkan bá parí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti bọ́ tanu mọ́ṣáláṣí wọ́n wá jókòó níwájú ìta mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kan wà níbi kan bẹ̀yẹ tó e wọ́n ti kí ṣáà ní. ẹ wá wò pé ṣé wọ́n fẹ́ lọ wọ ni wọ́n lọ wọ o assembly ni o tó bá wá parí ìrun tó e ti ọlọ́run kí yẹn ní compound dáadáa wọ́n wá jókòó wọ́n wá wá ìfẹ́ wa sọ sí ayé ìdàgbò mẹ́wàá tẹ bá dẹ̀ kí tán lágbo mẹ́wàá kó ní kálukú máa lọlé nígbà tí ìmọ̀pẹ́ máa ṣàtẹ́mìlì tó kọ́ náà kó ṣàánú wa ìkánjú lórí ìrùn ẹ̀wọ̀ ni ẹ̀rí pé ní orúkúnù ni ọ̀gọ̀rọ̀ àwọn ìrún tàbí àfi ìṣeré ni àtùmánìnà ìfarabalẹ̀ ìfarabalẹ̀ rúkúnù mi náà ká ní sọ̀la orígun ni kódà ó ọ̀rọ̀ wájìbù pé sẹ́mi Allahu liman hamida lọ so kọ́nà kó ṣàánú a máa pe àwọn ọmọ mùsà kéèsì irú àwọn wá sí báyìí a lè fún wọn kọ́ gbọ́ tó bá jẹ́ mọ́mù tí lè ka síra ẹ jẹ́ ká wá síra fún wọn torí tó máa ń bàyàn ló jọmọ́ tí mọ́mù bá jẹ́ mẹ́ ọ́ndrẹ́dì láwùjọ wa ni tí ẹ bá kó gbé síra fún wọn pé kọ́ wá kà mọ tó wà ní síra ni wọ́n lè máa wọ twenty kò dẹ̀ wá ṣe nǹkan ńláńlá là ń sọ àwọn ọ̀rọ̀ ọ̀run kéékèèké tá torí pé ìtàbí jẹ́ mọ̀mù lọ́dọ̀ wa ń bí kọlọ̀mù ṣàánú wa ni kò kìí ṣe pé ìmọ̀ kò ń ṣe ìmọ̀ wọ́n sì nímọ̀ ló láti ní ọgbọ́n orí òpè ó ń gbà mí òun ló dàgbà jù òun ló máa ń ráyè jù òun tó ń bí mọ̀mù lọ́dọ̀ wa ń bí nìyẹn so kọlọ̀ ṣàánú kò ń ṣe pé bóyá ẹni nímọ̀ ló fi jẹ́ pé téèyàn kan bá jẹ́ mọ̀mù tí a bá padà rẹ lómi tó tún sòtórí gbọ́rọ̀ ìmọ̀ ni ipò tó gbà tẹ́lẹ̀ tó ní tó fẹ́ ṣe àmọ́ náà ńlá ni ò ní tó fẹ́ fi ṣe mọ́mù ó ti gba ìmọ̀mù ògbé sórí ògbé sórí tí nǹkan bá wá dé ọ̀rọ̀ á máa dàrú fàṣúhìlù bàbá mọ́mù bó la ṣe máa ṣe nǹkan a rínú àwọn ọmọ ah, ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn ọ̀rọ̀ méjì làwọn àfa sọ lórí ẹ àwọn kan sọ pé ó àwọn kan ní òtọ́ tẹ́ bá tún mi bàbá mọ̀ mi ṣe nǹkan báyìí dà à ah, èyí tẹ́ yẹn méjì làwọn àfa à ọ̀rọ̀ méjì làwọn àfa sọ lórí ẹ̀ àwọn kan sọ pé méjì ni àwọn sọ pé yọkàn kí ló fi jọmọ́ àìmọ̀kan náà ni kọ́lọ̀ kó làwọn mẹ́ tó yẹ ló kún láwùjọ tiwa lẹ́nu kọ́lọ̀ fi wá ṣe kò ń dáadáa náà wọ́n sọ́lọ́ bá wà lálọ́ bí pé àwọn ènìyàn sọ̀rọ̀ náà. Now àti lọ wá fìlà sí ọ̀rọ̀ yàn nǹkan kan náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni irun ni irun jẹ́ náà náà ẹ a lè kí tí wọ́n bá kí ṣùgbọ́n kíkí tẹ fẹ́ kí kẹ má kí jọmọ́ ṣó ti yé wọn ò kí jámọ́rò tẹ́ bá filẹ̀ ó dá o pẹ̀lú tẹ̀lé ìmọ̀mù torí pé ìmọ̀mù tí ò kí jámọ́rò ó ṣeé kó jẹ́ kó ní tó wò yẹn sí ṣó ti yé ìmọ̀mù ni ó ní ọtọ́rítì mọ́ṣáláṣí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìmọ̀mù lè wòye sí ìmọ̀mù náà la máa tẹ̀lé tí ò bá yapọ̀ ọlọ́run ṣòkìyé torí pé kí mọ́mù wòye sáwọn ọmọ kó wò pé ẹ ká padà wá fún àṣírí ó ṣeé ṣe kó jẹ́ kó wu àwọn nǹkan kan ni tó ti yé èèyàn wà wípé ah mi ò fẹ́ kí ládàá yìí lọ o ah, má kì í jọ ọmọ o tó bá kì í jọ ọmọ o ti bà mọ́ṣáláṣí jẹ́ torí pé ẹ̀rí pé nù ọ̀rọ̀ tààdúdú jàmáà kákìjọ ọmọ ju méjì lọ èyí tó lékè jù náà àwọn àfa náà ni pé ká má kì í alimọ́mù Málíkì ó là gbọ́dọ̀ kí alimọ́mù Ṣáfi'í ó là gbọ́dọ̀ kí al-imam abu hanifa ó là gbọ́dọ̀ kí al-imam al-hasan al-basri ó là gbọ́dọ̀ kí a sì rí inú àwọn sọ̀hábà tó jẹ́ pé tí wọ́n bá ti pàdánù jọmọ́ mọ́ṣáláṣí báyìí wọ́n á padà lọ́lé wọn àwọn àtàwọn jọmọ́ tó kù wọn lọ kí ń bẹ̀. ibi tá ìgbàláyè ti wà tó bá jẹ́ pé mọ́ṣáláṣí fẹ̀dá ló wá ní extension mọ́ṣáláṣí lẹ́yìn mosque báyìí àwa tún ní extension lẹ́yìn mọ́ṣáláṣí níta mosque ẹ wá bọ́ síbẹ̀ kíjọ ọmọ sí i ṣùgbọ́n nu mọ́ṣáláṣí tó ní ìmọ̀mù rọ́ọ̀sì ìmọ̀mù tó ń kírun fún wa wákàtí márùn-ún tábà ti débẹ̀ lọ sí kíjọ ọmọ kó ní kálukú kírun tiẹ̀ nínú àwọn àǹfààní àti táwọn àfa sọ wọ́n ní àkọ́kọ́ ó máa jẹ́ kí èèyàn serious pẹ̀lú òrùn jọ̀mọ́ ẹ jẹ́ ká wúra wa dáadáa ta òun fẹ́ ṣẹlẹ̀ sí tó jẹ́ pé wọ́n bá kírun jọba ó jẹ́ sáré parí kìíní ìbáwa náà ìbí mẹ́ta ni wá àwa náà máa ṣé bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́ àwa náà máa lọ kí fi wa látàrẹ̀ torí pé àmọ́ àǹfààní ìrun jọmọ́ tá à ń kí yẹn ẹ bẹ́ẹ̀ pé àní leadership láàrin àwa mùsùlùmí kò jẹ́ ká máa àǹfààní ìrun jọmọ́ torí mọ́ mùtá ń kírun lẹ́yìn olórí wa ọ̀rọ̀ ẹ̀sìn wa kódà ọ̀rọ̀ ilé ayé wa ṣùgbọ́n gbà tí o ti sí leadership system kò jẹ́ ká mọ iyì àwọn nǹkan yìí àìmọye àwọn èèyàn tó bá fẹ́ dààmú tó bá ti di pé mọ́ṣáláṣí wọn ti pín àwọn èèyàn ti do ní mọ́sáhàb kò táfà yẹn sọ yà kò bá ti wá mú o táfà yẹn bá dẹ̀ ti kírun àwọn arọ̀lá bá ṣọ́ọ̀bù tó bá ti ti kí tiẹ̀ tán àwọn àyàfi jọmọ́ tí wọ́n ti tún tẹ̀ sí aago méjì làwọn yẹn ń so gbogbo condition tó bá bá wa pàdé mọ́ṣáláṣí kan àwa ní bùkátà láti kírun ṣáájú kí ìmọ̀ọ̀mù mọ́ṣáláṣí yẹ tó kì í lásìkò tó máa ń kí a gbọ́dọ̀ kí níjọ̀mọ́ torí tá a bá ti kí níjọ̀mọ́ a ti ń ba nìzọ́ọ̀mù tó wà nínú ìsìláàmù jẹ́ nìyẹn nìzọ́ọ̀mù pé ìmọ̀ọ́mọ́tò leadership àti ìbàjẹ́ so gbogbo nǹkan yẹn ni a gbọ́dọ̀ gbìyànjú láti sọ tẹ ti wá wò pé kí tó mọ́mú bá máa wà láyé kọ̀ọ̀kan wá ká dúró láti bá mọ́mú kí òun ló dájú bọ̀ àwa wà wípé ajáfẹ́ kí ẹlẹ́kí ti ṣe é kí ẹ̀dẹ̀ máa lọ ṣùgbọ́n fẹ́ wá wò pé ah, àwájọ mọ́ ta fẹ́ kí jámù dà àwájọ mọ́ ní jámù ẹ̀yin wá tó sáfù sí à ah, ẹ ti yapa ìmọ̀ọ̀mù ọlọ́ọ̀mù òsì náà tí mọ̀mù bá kírun lásìkò tí mo sì wọlé a máa ṣàlàyé fún mọ̀mù tí ò bá wá gbà òun á kí tiẹ̀ àtàwọn jọmọ́ tí àwọn náà gbà jọmọ́ tó bá wá gbà tó bá di àsìkò tí òun bá tó oníkálukú wa lọ mọ́ṣáláṣí oníkálukú á sì kí tiẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ládàjọmọ́ mọ̀ntàrọ̀ kàṣíyà lè láyé àwádọ́hùn lọ́wọ́ khayran minhu kéèyàn bá fi nǹkan kan lẹ̀ torí tọ́lọ́ ọlọ́run máa fún ní ohun tó lóore ju nǹkan yẹn lọ ẹ láníyàn pẹpẹ kíjọ mọ́ làlúrí kan ni ò jẹ́ kẹ́kì làlúrí yẹn náà ni pé ìmọ̀ọ́mù ògbà kẹ́kì lásìkò jọmọ́ tẹ́ bá wò pẹpẹ kíjọ mọ́ ẹ lè kí nílé níjọmọ́ ṣó ti yé tẹ́ bá sì rí mọ́ṣáláṣí mi ládùúgbò táwọn máa kí sásìkò ẹ lè lọ kí ṣùgbọ́n ní mọ́ṣáláṣí yẹn ẹ má dá mọ́ṣáláṣí yìí bẹ́ẹ̀ni torí pé ló súnà irun tójò bá ń rọ̀ tó káwa mọ́lé ànábì máa ní kí wọ́n pè wọ́n ní sọ́lù fìbù yóò ti kù ẹ kírun nínú ilé yín tí ó ti yé ẹ kírun nínú ilé ṣùgbọ́n tó bá jẹ́ mọ́mù kó ń wá sí mọ́ṣáláṣí torí àwọn ọ̀dọ́ mọ̀ tán ti wà mọ́ṣáláṣí àbọ̀n tó máa wò pé àti ah, ẹnu gbọ́ǹbrẹ́là jọ jẹ́ ti ẹ̀kọ́ òjò kí tún gba ládàá pé mo wẹ̀ ní òjò torí pé ló náà ní ká máa wẹ̀ ní òjò pàápàá jùlọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam ó pọ̀ ní àwọn súnà wallahi ọjọ́ tí ẹ̀rá wa mùsùlùmí iye orí ọba ṣe fún wa tí àwọn òyìnbó tọ́wọ́ wá sọ̀rọ̀ pẹ́ ń gbà mí ẹ mo ní fídíò kan mo dẹ̀ ní mi ṣe rí fídíò ó ń sọ̀rọ̀ nípa wípé téèyàn bá fẹ́ sùn lálẹ́ nínú ìlànà òwòsàn téèyàn bá lè gé fi sí àtẹlẹsẹ yín méjèèjì báyìí kẹwàá wọ bóyá kẹwàá fi kẹwọ nylon wọ sọ́ọ̀sì lẹ lórí wọ́n sọ àwọn àǹfààní tí kìíní yẹn máa ṣe fáre èèyàn kéèyàn tó jì nígbà táwọn èèyàn yẹn wá sọ wọ́n sọ pé wọ́n máa ń lo ìlànà yẹn gan ní China nígbà wa fẹ́ parí ọ̀rọ̀ yẹn wọ́n wá lẹ́ni tí ò bá ní àǹfààní láti máa ṣe ohun tó máa benefit láàrẹ̀ ọ̀nà tó lè gbà rí òun ni pé tó bá jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń fẹsẹ̀ ó máa ń rìn bí afúsẹ̀tì tó máa ń fẹsẹ̀ rìn mo fẹ́ wá láti ilé wá ń sìn sí mọ́ṣáláṣí kí n wá fẹsẹ̀ rìn tèmi ti yàtọ̀ sí ṣù wọ bàtà o ṣó ti yé kí n wá fẹsẹ̀ rìn ẹsẹ̀ lásán ni o kí n wá fi rìn láti ilé nínú èyí táwọn ẹni yẹn sọ nìyẹn àwọn dẹ̀ṣẹ̀ sọ ni ànábì sọ̀rọ̀ bá dẹ̀rọ̀ sẹ́lá nínú súnú ànábì wa ni wípé kéèyàn máa fẹsẹ̀ lásán rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú súnú ànábì ni ṣẹ́rí sún ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní ìgbà kan bí ọdún mẹ́ta kan sẹ́yìn mò ń ka tírà kan fáwọn èèyàn mọ́ṣáláṣí ń bí láràárọ̀ ẹni yẹn kó bi àwọn hundred sunna mọ̀síyà àwọn sunna mọ̀túrúkà táwọn èèyàn rí pàtì nígbà tá a máa wá dé láàrin bóyá bíi nọmba one to nọmba eight hadith yẹn wá wà mbẹ mo wá wòye pẹ̀lú àwọn jọ̀mọ́ ǹjọ́ yẹn mo wá fo hadith yẹn torí pé gbogbo wa àti tó bá fẹ́ ṣe o gbọ́dọ̀ ṣe pẹ̀lú hikimọ̀ nípò bá sọ fún yàn wípé bí eṣinṣin bá já sínú oúnjẹ súnà ni wípé kó wá mú eṣinṣin yẹn kó wá tì bọ́nú oúnjẹ yẹn dáadáa kó fi kó ru gbogbo ara ẹ̀ mọ́nú oúnjẹ kó wá sọnù ṣẹ́ẹ̀fẹ́ pẹ́ tọ́rọ̀ tí ìyẹn dáadáa lè wò pé ah, a'udhu billahi minash shaitanir rajim ah, ẹ má gbọ́ wá sí àfa yẹn mọ́ ṣó ti yé ṣùgbọ́n tí àgbọ́yé bá ń dé fáwọn èèyàn ṣe rí tí ò bá sí ímọ́ọ̀nì ni oríṣiríṣi nǹkan lànàbì sọ fún àwọn sọ̀hábà tó jẹ́ pé tí ò bá sí ìmọ́nì wọ́n kọ̀ máa yín musa lọ́bì ṣùgbọ́n torí pé ìmọ́nì wà so ohun tá a fẹ́ sọ fáwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ bitẹritiv watadaroj nínú dáwà gradual process wà ń bẹ anabi sallallahu alaihi nígbà tó rán àwọn eh, Hudhaifa abúlé Yemen nígbà tó ránṣẹ́ ó ní faliyakun àwọn àlùmáṣẹ rẹ ọhún ìrẹ yìí àlìyẹsẹ àlùwà láàrin àyàwó ó ní tó bá ti débẹ̀ ikú àkọ́kọ́ tó máa sọ fún wọn ní kọ́mọ̀ nípa láìláha ìlànà àwọn òyìn tí ìmọ̀ láìláha ìlànà oníkọ̀yọ̀ dàkà irun lówó kò ṣeé pàṣẹ èmi ò gbàgbọ́ yí ọ̀rọ̀ yorùbá yìí àti nígbà tí ọlọ́run ní kí n rí irun kan ní inú mi báyìí ṣé nígbà tí wọ́n máa ń sọ tẹ́lẹ̀ tí máa ń gbọ́ àwọn túbọ̀ mú ìní mo máa ń pè pé yorùbá máa ń gbà lérò pẹ̀lú irun mú lówó pé kò ṣeé fà sùn ọjọ́ tí ẹ bá ti ní irun nínú imú yín báyìí ẹ gbìyànjú láti fà ẹ bẹ̀ pé ó le yorùbá wá fi ìnáwó wọ́n fi wé irun mú òtúbọ̀ ẹ̀ kó le láti náwó nígbà tẹ wá fẹ́ pè yàn sí islam nǹkan àkọ́kọ́ tẹ wá sọ fún pa islam ní zaka ah! àwọn afáàyẹ fẹ́ gbowó wá ní wọn a bá sá lọ so ló fi jẹ́ pé ànábì ní nǹkan àkọ́kọ́ tó máa pè wọ́n sí ní ṣahada fa inú hùmà tó àwọn kà ànàgàlì tó bá ti wá gbà fún ẹ lórí ilé wá sọ fún wọn kọ́ náà bá ṣe lọ́rọ̀ yàn fún wọn kí irun ẹ̀ márùn lójúmọ́ tó bá ti ti gbà yẹn náà sọ fún wọn pé ọlọ́run ní kọ́ yan zaka o wá gbọ́dọ̀ mú ìtò dájú ní owó wọn o ọkọ̀ kan lẹ̀ kan fẹ́ yọ zaka nú ẹ̀ kò wá wo ìtò fáyì dáadáa nú ẹ̀ ilé ah, la máa mú ah, àwọn pípì ló dàbí pé ṣó ti yé so gbé tajà rò jù ọjọ́ tí mo wá sọ yìí mo wá fu ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mo padà sọ létà nígbà tí mo fi ìpókè tí n bá sọ nísìn àwọn kọ̀ọ̀kan ti ṣáájú ta ti jẹ́ kí ta ti sọ mọ́rọ̀ ta ti ṣàlàyé tọ́nà ti ní kó yí àwọn èèyàn dáadáa so níbi ànábì sallallahu alaihi wasallam ó ní tójú bá ń rọ̀ sunna ni kéèyàn bọ́ta kẹjẹ kójú pa ni kéèyàn jẹ́ kójú pé èèyàn gbá omi òjò sára nínú sunna ni so ibi ta ti ń bọ̀ ni wípé ẹni tó wà lé tí wọ́n ń pèrun tó wò wá ah, àní mo fẹ́ kójò pa mí kí n kúkú pa méjì pọ̀ kí lọ kírun mọ́ṣáláṣí kí n dẹ̀ tún ṣe kí ni kí n tún wẹ̀ nú òjò so nínú Islam àgbàlagbà máa ń wẹ̀ nú òjò kò ń ṣe rí ọmọdé nìkan ṣó ti yé tígbà láyè bá wà fún obìnrin náà tó wà níbi tí ilé ẹ̀ tí compound wà ń bẹ̀ tí ò dẹ̀ jẹ́ pé bóyá àwọn onílé kejì tó jẹ́lé olókè a máa rí ṣé ó ti yé ó lè wà lábẹ́ nìkọ́ọ̀bù ẹ̀ lábẹ́ hijabu ẹ̀ kóun náà ṣe kí ni kó bọ́ sínú òjò kó gba òjò sára so nínú súnà ni tí wọ́n fẹ́ ká máa ṣe ní àyáná lẹ́ẹ̀kọ̀ọ̀kan so kọ́nà ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa wa sallallahu wa ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa